èyí ti lé ní pẹ̀lú ìpàdé àwọn ará àràfà ní àràfà tí wọ́n náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìṣúná rẹ̀ mùsùlùmí ní ìṣúná tẹ̀lé ومواقفه من الدعاء والتضرع ما لا يحصل في يوم سواه ọlá ńlá kan wà tẹ́lẹ̀ látàrí pípé lọ sáwọn mùsùlùmí péjọ kírun láwọn mọ́sálásí wọn gbogbo lọ́jọ́ yìí àti látàrí báwọn ará náà ti ṣe dúró máa bẹ lọ lọ́jọ́ yìí ọlá ńlá ọ̀sẹ̀lẹ̀ léyìí tí kìí ṣẹlẹ̀ lọ́jọ́ mi ẹ̀yẹ́ ń ará náà sì máa bẹ lọ níbi ibi tó bá wà. bákan náà wọ́n ní tí ọjọ́ méjèèjì bá pàdé kí bá ti ṣe mọ̀ ọjọ́ ọjọ́ ọdún ni ọjọ́ ẹ̀ka lọ́sẹ̀ ọjọ́ ará torí ẹ̀ láti kórìíra ibi kí àwọn ẹni tí ń bẹ ní àràfà fún ọgbà àwọ̀ ọjọ́ yìí nítorí pé ẹ̀yin ti mọ̀ pé kò sọ káàsì kìnnì ká gbà àwọ̀ kaasi ni ọdún. wọ́n ló wá nínú Sunan Nasa'i hadithi kan tó lẹ̀ ìgbẹ́ náà Rasulullah sallallahu alaihi wa sallam an sawmi yawmi Arafah an sawmi yawmi Arafah tàbí Arafah. wọn ẹbí sọlọ bá yóò sílẹ̀ bí wọn kọ̀ fún wa láti gba àwọn ẹjọ́ àràfà láràfà ṣùgbọ́n ibi nǹkan yìí fúnra ara rẹ̀ òun náà sọ yìí pé wọ́n fi ìsìnàdí yìí náà bọ̀ ọ̀nà tí àdéhùn yìí gbà wá ọlọ́rọ̀ nù torí di eléyìí kò tó láti fi sẹ́rí ṣùgbọ́n ẹ̀rí mi wá nínú àdéhùn tó gúnrégé láti ọ̀dọ̀ Ummul Fadl. wípé àwọn èèyàn kan tàmárọ̀ ẹ̀ǹdẹ́ wọ́n ti yà pẹ̀lú lọ́dọ̀ Ummul Fadl ní ọjọ́ àràfà fi yá siyam Rasulillahi sallallahu alaihi wa á ṣẹlẹ̀ fi ìdáná ti gbà wẹ̀ àbí ọgbà wẹ̀ àwọn akọ́sọ́kọ́ gbà wẹ̀ àwọn akọ́sọ́kọ́ gbà wẹ̀. فقال بعضهم هو صائم وقال بعضهم ليس بصائم فأرسلت إليه بقدح لبن Umm al-Fadl àwọn agbé abọ́ wàrà ránṣẹ́ sáni sallallahu alaihi wa sallam mẹ́wò wa huwa waqifun ala ba'irihi bi Arafah láti kó sáni sallallahu alaihi wa sallam dúró lórí rà fún yìí wọn ní Arafah fa shariba ànábì mú mílíkì yẹn eléyìí ló ní ma yìí pé ànábì sallallahu alaihi wa sallam wọn gbà wọn níjọ́ Arafah bó tilẹ̀ jẹ́ wípé àrímú wa ní gbólóhùn ṣùgbọ́n àrímú wa nífẹ̀ẹ́ ìdí tí Ibn Qayyim rahimahullah tó fi tẹ àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn síwájú òun náà ní ibi tó bá jẹ́ kó bá lọ fẹsẹ̀ rìn lẹ́ni kò bá ti dáa jù láti fi sẹ̀rí jù nítorí pé ọ̀rọ̀ yẹn láti ti mọ̀ pé tó bá jẹ́ ọ̀rọ̀ òun máa hàn láti fi sẹ̀rí ju iṣẹ́ lọ ó máa hàn láti fi sẹ̀rí ju iṣẹ́ lọ torí pé tó kó sínú ní gbé ẹ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ àràfà láràfà yàtọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam rán mu milk níjọ́ àràfà láràfà ó ṣe ṣe kẹ́lọ́ ní ọgbọ́ yìí lára rẹ̀ yìí pé ànábì sallallahu alaihi wasallam ló kù láti má gbààwẹ̀ níjọ́ àràfà ṣùgbọ́n àwọn ọmọ nǹkan kan tó ní kéèyàn má gbààwẹ̀ níjọ́ àràfà yàtọ̀ sí tó bá wá ní gbólóhùn torí kẹ́lọ́ mi lè máa wọ pé kí wọ́n á fà gbàtó ti mọ̀ kí ló dé tó fi wá mu wá ìjọba tó fi mu wá ni wípé tó bá dé pé àdéhùn yẹn lọ fẹsẹ̀ rinlẹ̀ kó bá ti dà láti fi sẹ́yìn. ni anna kowula لا temilo ما temilo olufere njo ṣeéṣe kó ṣẹlẹ̀ sí iṣẹ́ kò ṣeéṣe kó ṣẹlẹ̀ sí gbóná nínú njo si ṣeéṣe kó ṣẹlẹ̀ síṣẹ́ òun náà ní jẹ́ àwa al-khususiyyah wọ́n sọ pé lẹ́yìn tànẹ́bì ni yàtọ̀ táwọn èèyàn yòókù ṣùgbọ́n tó bá sọ ní gbólóhùn sísọ ní gbólóhùn ó máa ń bá sísọ wípé eléyẹn jẹ́ tànẹ́bì lásán ó máa ń bàjẹ́ torí rẹ̀ ní ìmáàmù fi ti eléyẹn síwájú tó bá kọ́ fẹsẹ̀ rinlẹ̀ tó kọ́ fẹsẹ̀ rinlẹ̀ á sì mà wípé ààrin ní gbólóhùn ṣùgbọ́n àárín níṣẹ́ sẹ́ẹ̀rì ní àbí sẹ́ẹ̀rì ẹ̀rí lìmọ̀dá lè àdàmì wùjú di máa yọ ààrẹ kó omi jẹ̀nsẹ̀ torí pé ààrẹ nǹkan tó dàbí rẹ̀ tó jẹ́ ìyá rẹ̀ tó dàpọ̀ torí di eléyìí yóò wá máa bẹ lórí ipe máa gbáwẹ̀ lára fà kí ló fà á tolúgbà nàbí sọ̀rọ̀ láà tó nà ọgbà àwẹ̀ mbẹ̀ ó sì sọ fún wa pé lè ta àkóso wà ní mẹ́lẹ̀ ẹ̀sìn kan fún ẹnu bẹ́ẹ̀ ti máa ṣe àjẹyìn látara tèmi. ṣùgbọ́n ní tí kò sí ní àràfá lẹ́sẹ̀ gbogbo àwọn ẹjọ́ àràfá lórí nítorí pé torí àwọn ẹjọ́ àràfá yẹn ọlọ́run máa fi ṣe yọ máa ti torí àwọn yẹn pa ẹ̀jẹ̀ ọdún méjì rẹ̀ fún yẹn. ìyẹn jẹ́ tẹni tí kò sí láràfá kò sí láràfá lásán kọ́ ẹni tí ò lọ sí hajj torí pé àní kékeré bá alálàájì òsì láràfà níjọ́ àràfà lọ́sàn-án àràfà òmùrúkọ gbà o tẹ̀wé bá alálàájì lè mẹ́sì lọ sáràfà títí tó ń ro fi wọ̀ yọ wà lọ sáràfà lẹ́yìn ìgbà tó ń ro bá wọ̀ tó náà nígbà o tó nígbà o ọ̀gbọ̀dọ̀ gbà o torí pé ọkùnrin ní kókó lọ sáràfà àyẹ̀wò àti lọ sáràfà rẹ̀ àmì lò fún àtàlẹ́ kí o àyàfi tó bá jẹ́ pé kò kò sí hajj tó eléyìí jẹ́ ti gbígbà àwẹ̀jọ́ àràfà. Ibnu Qayyim wá ní ìyàtọ̀ inú bẹ láàrin àwọn olùmọ̀ nípa kí ló fà sí òfin nígbà àwẹ̀ láràfà gan. eléyìí ara àyè tọ́lọ̀ ń filẹ̀ fáwọn olùmọ̀ nu fún òtún máa gbìyànjú ara àyè tọ́lọ̀ ń filẹ̀ fún wọn fún òtún gbìyànjú gba aládàá ara àyè tọ́lọ̀ ń nù tí a fi máa mọ ìyàtọ̀ láàrin ẹni tó mọ̀ gan àtẹnijọ́ mọ̀ tó. ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منه إذ دي أن مجال الاستنباط الستمة اتمام الحكم من الأحكام الشرعية إلا وشرع لحكمة سواء أعلمنا تلك الحكمة أم جهلناها kò sí òfin kan nínú ìṣẹ̀lẹ̀ àyà tó jẹ́ pé ọgbọ́n tó dógùn kan ló fi. yálà amọ̀gbọ́n ìlú àbámu torí pé wọn lọ́kùn ti tún mi lẹ́la ẹ̀mí ìlà ọ̀kàlìyà nítorí wọn bá fún wa nínú ọ̀nà bí ń ti báyìí. torí rẹ̀ wọ́n ní ìyàpọ̀ bẹ láàrin àwọn olùmọ̀ nípa akínọ́fà tàbí nígbà ọjọ́ àràmọ́. wọ́n láwọn kan sọ yìí pé ohun tó fà ní kéèyàn lè bá a ní agbára láti lè dúró ṣàdúrà eléyìí ni ومن في خراقي توصل الخراقي أقاني لما وافى حنابلة كل ما باع لما غنيتو تكي فيكيو ذكي المذهب الحنبلي قرآن اللي قورا الخراقي واللقطة ترى كتير مختصر الخراقي مختصر الخراقي يعني أني ابن قدامة رحمه الله إلا واسد شره رفوع ننفر سفني المغني شرح مختصر الخرقي إن المجلد الى الملة سو خرقية أني جيك مذهبه إمام أحمد بن حنبل أقول اللي إن في خرقي ثلاثة ألمان شو ابن تيمية رحمه الله àwọn ń sọ pé rárá nítorí fà á tàbí nígbà ọjọ́ àràfà ni kọjọ ọdún ni ọjọ́ ọdún ni a sì mọ̀ pé wọ̀ ní ká gbà ọjọ́ ọdún kí lọ́kàn wọn nítorí adé èyí tó wá nínú sunan mánàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ adé kìí ti fẹsẹ̀ rìn lẹ̀ ìgbé yawmu Arafata wa yawmu an-nahri wa ayyamu Mina Eiduna ahlal Islam ọjọ́ àràfà ọjọ́ ọdún léyà àti àwọn ọdún mẹ́ta tó tẹ̀lé ìjọ kọkànlá ìjọ kejìlá ìjọ kẹtàlá oṣù kẹkẹjà odijọ́ mélòó odijọ́ márùn gbogbo àwọn ọjọ́ yìí ìdùnnà ahlẹ̀ islam ọjọ́ ọdún wa ni àwọn àtàjẹ́ mùsùlùmí tọ́wá yìí kápá ọjọ́ ọdún ànígbà ọjọ́ ọdún ẹ̀yìn sì mà ìgbẹ́jọ́ iléyà ànígbà ọ̀yọ́. ijoko kọkànlá ìjọ kejìlá ìjọ kẹtàlá náà nígbà wẹ̀ táàpì ní àyàmú àtẹ̀sírì àyàfi alálàájì tó bá ti hajj tẹ̀mẹ́tù àbí tẹ̀wá tí ò wá rówó segin tí ò rówó pẹ̀rẹ̀ àbóró rẹ̀ràn ẹran já ń rẹ̀ràn mú kò sí rówó rà mí. sèyí lẹ́yìn فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة Aisha radiyallahu anha nínú ẹgbàá wọ́n tó fẹsẹ̀ rí rẹ̀. Pálọ̀lù tó bá ti sílẹ̀ kọ̀ fún wa láti gba àwọn ayélu tẹ̀sírì. Ìjọ mẹ́ta ìjọ kọkànlá ìjọ kejìlá ìjọ kẹtàlá oṣù Zèlhìjà. Àyàfi fún alálàájì tó ti hàn ti dàmẹ́ tó àmì kẹrọ̀ tí ọ̀wá rẹ̀ràn pa. Òní ọgbà àwọn ìjọ mẹ́ta yẹn tó ti pé kọ̀tọ́ kágbà ṣùgbọ́n yajuzu lil-udri ma la yajuzu li ghayri al-udri. Ìdíwọ́ yóò ti lẹ́tọ̀ọ́ fún mi pé tí ò tọ́ka sí tí ọba sì bí wọ́ torí jẹ ilé wọn gba ọjọ́ mẹ́ta yẹn tí ọba ti gba ọjọ́ mẹ́ta yẹn kò tún sí àyàmù hajj mà bọ́t ẹnìkan ọ̀gbá kò lè gba ọjọ́ kọkànlá torí pé ń ta rẹ̀ kò sì sí ìgbà kankan tẹ́lẹ̀ kò sì rówó fẹ́ràn ẹnìkan gba ọjọ́ kìlú ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá oṣù jọ̀kan inṣàlọ ọgbàjọ kẹlá náà kọ̀ọ̀tọ̀tẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀tò sọ pé àsìkò hajj ti bẹ̀ títí di parí ìdàlẹ́jà kí ló lé ti bẹ̀ títí di parí ìdàlẹ́jà sọ́ọ̀lù àràfá níjọ́ kẹẹ̀ẹ́dógún ìdàlẹ́jà ni rárá o ó tún sọ ní pé tọ̀wáfù hajj tọ̀wáfù ziyara tọ̀wáfù lifaba tọ̀wáfù rukun tọ̀wáfù kanáà ní ìníjẹ gbogbo àwọn orúkọ yẹn tó o bá láǹfààní àti sí ọ láǹfààní àti sí sọ̀wáàfù yẹn títí àfi kí tẹlifíṣẹ̀ ò tó parí inṣàlá kò wù. àníkó yìí ó ń fa ìtaràn kankan pèlè yìí lórí rẹ̀ ẹni tí o bá gbàwé yẹn tó bá gbàgbà ní inṣàlá lọ́dà. ìgbà tí ọjọ́ àràfà ti jọjọ ọdún àdínkù ànígbàwé yìí ní ọjọ́ yìí ọjọ́ ọdún fúta ni fẹ́ni tó wà láràfà yàtọ̀ sẹ́ńtì òsì láràfà ọjọ́ ọdún sẹ́ńtì òsì láràfà ni kí ni yọ̀ọ́mù náà ọjọ́ ọléyà ńlọ́jọ́ ọdún tiẹ̀ torí kọjọ́ yìí lọ́jọ́ tẹ̀yìn ó péjọ ọjọ́ yìí lọ́jọ́ tẹ̀ pẹ̀rẹ̀ yìí bákan náà ẹlẹ́kẹfà nínú ọlá àtàdúró tí ń bẹ kúkẹ́ ọjọ́ àràfó ṣe déédéé jọjú náà ó ní wípé tí ọjọ́ méjèèjì bá pàdé ajẹ́kù ṣe déédéé ọjọ́ àràpá ṣe déédéé àbí ọjọ́ dímà ṣe déédéé pẹ̀lú ọjọ́ àràpá ajẹ́kù ṣe déédéé pẹ̀lú ọjọ́ tọ́lọ̀ gbé ẹ̀sìn rẹ̀ fún àwọn ẹrú lórúbá bò lóru ó ṣe déédéé pẹ̀lú ọjọ́ tọ́lọ̀ gbé ẹ̀sìn rẹ̀ fún àwọn ẹrú lórúbá bò lóru ó sì ṣe déédéé pẹ̀lú ọjọ́ tọ́lọ̀ bá pé ìdẹ̀ra rẹ̀ رضي الله عنه قال جاء, جاء يهودي إلى عمر بن الخطاب فقال يا أمير المؤمنين آية تقرؤونها في كتابكم لو علينا معشر اليهود نزلت ونعلم ذلك اليوم الذي نزلت فيه لاتخذناه عيدا قال أي آية قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقال عمر رضي الله عنه إني لا أعلم اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه نزلت على رسول الله صلى الله عليه وآله وسلم بعرفة يوم جمعة ونحن واقفون معه بعرفة طارق بن شهاب قل يهودي كان أو الإنسان تقول اليوم النبي موسى عليه السلام ọwọ́ sọ́dọ̀ adíwájú wa aláṣẹ àrùn olùwàgbọ́ òdodo Umar ibn Khattab nígbà tó jẹ́ àròlé fanabi sallallahu alaihi wa sallam lẹ́yìn ikú Abubakar. Yahudi wa ni ya amiral mu'minin ìrẹ́ aláṣẹ àrùn olùwàgbọ́ òdodo. آية تقرؤونها في كتابكم آية كم بتم كنا القرآن من القرآن تبعتك يا عمو تاو زي يهودي لنا بابا سوايا يكالي فمي táwọn ọba wá dá ọjọ́ yẹn lọ àwọn ọba sí ọjọ́ yẹn lọ́jọ́ ọdún. Umar ní àyàwó ni ó ní àwọn yóò máa lokunrin bii ina fun wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. òní o o, ni mo ti fi ẹ̀sìn yẹn fún yín mo ti fi ìdẹ̀rẹ̀ àmì lẹ́yìn lórí mo sì yọ́nú sí ẹ̀sìn fún fún máa jẹ́ ẹ̀sìn fún yín. Umar ibn Khattab ọ̀dáhùn ìgbé ènìyàn àlùyọ̀ ọ̀lẹ́dínlẹ́dẹ́lẹ́sì dájúdájú èmi mọ́ والمكان الذي نزلت فيه حتى يبتدي سكانه نزلت على رسول الله صلى الله عليه وآله وسلم بعرفة يوم الجمعة وسكانه يا النبي صلى الله عليه وسلم لوري ني عرفة ني وجه ونحن واقفون معه بعرفة ني بتا وجني تدرو فلورني عرفة ìkọ́pọ̀ من ọ̀rọ̀ ìbàdàn alákọ̀ọ́kọ́ ó atara àyà yìí atara àǹfààní tí wọ́n sọ ilé ìkẹfà yìí mà gbígbé gbolá àyà yìí ti sọ̀kalẹ̀ àwàkà eléyìí ló fà ìní apá kan nínú àwọn olùmọ̀ ni wọ́n fi sọ ike akhiru ayatin nazalat fil qur'ani al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan wípé àyà tó gbẹ̀yìn nínú àwọn àyà tó lọ sọ̀kalẹ̀ nínú àkùrán lélẹ̀ torí pa àmọ́ pé báyìí ní sùnmọ́ àtìlẹ̀ bó ti di mọ́tà ọ̀pẹ́ tó tó dáláì lọ́la àyà ti parí tó lọ sọ̀kalẹ̀ fún un lára eléyìí dọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ̀ ọ̀rọ̀ mi òun náà ni wọ́tọ́kù yóò máa tó jà ó lẹ́bí ìhìn ọ̀lọ́ tó ń lọ́tò sí wọ́n nígbà tá a pè iṣẹ́ tí kálukú gbélé ayé ṣe tá a pè fún láì jẹ́ pa àtàbòsí fẹ́lẹ̀. ìrọ̀láyà yìí ò ní àpérò ààyè tẹ̀ lẹ́sẹ̀rẹ́ òun náà lè tó pọ̀ jù nínú àwọn olùmọ̀faramọ́. ìdí nì tí wọ́n fi ọgbẹ́ àyàwó lọ́sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú Al-Qur'an ìyapa wà mẹ́. ṣùgbọ́n àyàtà kàkẹ́yìn nínú Suratul Baqara òun lẹ́nu àwọn olùmọ̀ tó pọ̀ jù kò lé lórí atásìmọ̀ ìgbà ni ó máa kún lọ́kùn dín iná fún àràfà ló ti sọ̀kalẹ̀ ìjọ wo làràfà yẹn bìbọ̀ sí àtúmọ̀ tọ́ wọn á ní ọ̀kan náà àwọn Yahudi ọwọ́ abẹ́rún náà ọ̀bí ẹ̀ lọ́kùn àyìn àsìkò tó wá abẹ́rún náà sí yìí lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú abubakar radiyallahu anhu. eléyìí tọ́ka sí wípé àwọn Yahudi ti tún sẹ́kù ní Madina lẹ́yìn ikú anabi sallallahu alaihi wa alihi wa sallam bó tilẹ̀ jẹ́ kí wọ́n ti lé Banu Qurayza wọ́n lé Banu Nadir wọ́n lé Banu Qainuqa ṣùgbọ́n àwọn ètò tó sẹ́kù tó sẹ́kù àwọn ìta wóró àwọn kọ̀ọ̀kan àwọn tó sẹ́kù ǹjẹ́ tí sẹ́kù tí wọ́n sẹ́kù tààtàrà ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí mà tí ọ̀tako àtẹ̀tàdà bisalòlá àbísílẹ̀ àbísílẹ̀ wípé àkèrèjò lè hù rẹ̀ sílẹ̀ àwọn ọ̀bí ẹlé wọn ẹlé wọn kúrò ní jaziratul arabiyya la yakunu dinani fi jaziratul arabiyya ẹ̀sìn méjì ọ̀gbọ́dọ̀ sí ní erékùsù lárúbáwá islam nìkan ni ẹ ti pé bí àwọn ìṣe ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ pé nínú túrà ti ń tòyẹ kó ń ṣe mùsùlùmí tòun tó bá ti jẹ́ pé àwọn àwọn táwọn jẹ́ Yahudi lọ́lọ́run bá sọ kalẹ̀ fún ni ó ti fi hàn pé ọ̀nà tàwọn ọ̀tọ̀ ọ̀nà inú ìgbẹ́ làwọn mú. sọ eléyìí á fi hàn ẹ́ wípé súnà lọ òní wípé àwọn kèké yí ọ̀sẹ̀ gbogbo wọn ò ní gba Islam tó ti pé ìpè ẹ̀sìn Islam ọ̀hàn ọ̀pamọ́ ṣùgbọ́n ẹni tí yóò sórí ibú òní ta láì sórí ibú kọ́nà ọ̀bọ ọmọ kàwá fún ẹ. ìwọ mọ̀ pé Amirul Mu'minin ni Umar ó sì gba ìsìláàmù gbọ́ kí wọn náà di ọ̀kan nínú àwọn mọ̀mìnì. torí jẹ́lé ó ṣe é ṣe kọ́jọ́ pé yá Amirul Mu'minin ọgbà bẹ́ẹ̀ lódodo àbí yá Amirul Mu'minin nifaqan kọjá pé ìwọ aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo èmi náà gbà pa aláṣẹ lọ jẹ fún wa àbí kó ti sọ pé ìwọ aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo tó ń tẹ́ ń pè ọ́ tòun tó bá dé pété lákòókò yẹn ni ọ yẹ kó lọ sékè ní sọgbà bọ lódodo lẹ́yìn tó ń pè ọ́ gẹ́gẹ́ bí ọba ni ọba àlù kan tí gbogbo èèyàn ń wó lulẹ̀ fún tẹ́sí káábíyèsí o káábíyèsí o àwọn kan náà ti ti kábíyèsí wọn àwọn gbàgbọ́ wọn gbàgbọ́ pé yẹ kábíyèsí kábíyèsí ọ̀sẹ̀ni tí ó bí ọ léèrè àwọn kan ní wọ́n ti wọ́n tó tán àbíyèsí o àbíyèsí o òun ní sọ́kí kárí àbíyèsí o ṣé àbíyèsí tó tó ṣe wí ṣé ṣe wí èmi náà wí àbí òye ṣé kí wọ́n lọ́ba ara mú tó ọbẹ̀ jọ pé bẹ́ẹ̀ náà ni eléyìí náà wàá dọ́gbọ̀n rẹ̀ ìfẹ̀yà amíràn mọ́mìnì ní ọ̀sẹ̀ ń pè ọ́ ìyẹn ni pé ismu bílà màánà ó kọ sí onítùmọ̀ ẹ̀rọ kíkọ onítùmọ̀ náà bá wọn bá mí náà láyé sùn sáwọn nana àti nípa bá mí ní tó kọ tó ń pè ó fi tí wọ́n kì í ẹ̀rí náà nítorí wọn ti sọ pé nìkan òní bàbá kúkú tọ́lẹ̀ nìkan bàbá kúkú ó sì tún bẹ̀rù àbẹ́rẹ́ nǹkan mẹ́ ẹ bàbá nǹkan ìfún bẹ̀rù kan lé tó nítorí de eléyìí oníyá amírò لو علينا معشر اليهود نزلت ونعلم ذلك اليوم الذي نزلت فيه لاتخذناه عيدا آية كما قال ابن ترى أنتم تقول اليهود نقول القرآن أنت قال شو مفتي ثم قتل قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة فقواجي قل لي أنا في قتال أنا نتيلد قتاله بل أشد قسوة أو بل أشد قسوة ولو تلد قتاله سبحان الله إن كان القرآن قالوا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله tá a bá sọ̀kalẹ̀ lórí àpáta lórí ni yóò fọ wómúwómú ẹ̀ ń kà àmì ẹ̀gbà gbọ́ sọ́wọ́ ayé ìwọ tó ọ̀gbà nǹkan gbọ́ kọ́ ọ máa rí nǹkan kan nù rẹ̀ kó o máa fi tẹ̀lé kékin àbí òye al-istidlalu bihi far'un 'an al-iman bihi ṣe yẹ wa kéèyàn tó fi kankan sẹ́yìn ọgbọ́dọ̀ kọ́kọ́ ti jẹ́ pọ́ gbàgbọ́ agbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kọ́ gbàgbọ́ ọ gbà kúránì bọ́ ọ wá ní ẹ̀yin mùsùlùmí ẹ wá ń bì áyà kan nínú àlùkùránì yìí báyìí kí ló dé ló dé tàbí kí ẹ máa lò á sì ṣé mùsùlùmí ni wọ́n náà ó wọ́n ṣe mùsùlùmí bọ̀ tó ń kàn rí ni ìrí kò rí dá ojú rẹ̀ fọ́ nítorí kó tó lè ti tẹ̀ yìí o ní láti kọ́kọ́ ṣe kí ni o ní láti gbàgbọ́ àlè ṣèlú láàlú bìí fọ́ọ̀rọ̀ àní ìmánì bẹ́ẹ̀. àyàfi tó bá dé kó ọkàn fẹ́ lù láti fi ṣe pàǹpà irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ mi. ọfẹ́ lù láti fi ṣe pàǹpà àwa lọ́nà tàbí máa pariwo lẹ́nu mọ́ wípé òòrí àyà rẹ̀ òórì àtọ́ ọba rí ọba gbàgbọ́. sá torí pé al-yawma akmaltu lakum dìínà mo fi gbé ẹ̀sìn yín fún yín lónìí wa atmamtu alaykum ni'mati mo sì gbé ìdẹ̀ra mi lé yín lórí lónìí wọ́n rọ̀ bí tú tọ́ba rí àyà sẹ́ wọ́n fẹ́ kó tó ti dé mi wọ́n rọ̀ bí tú lakumul ìsìlámà dìínà mo sì yọ́nú sí ìsìlámù fún kọ́mọ ẹ̀jẹ̀ sí ìwà wa ń kọ́ ń bọ̀ lọ́sọ̀ọ́ bí wọ́n rọ̀ bí tú lakumul yahudiyata dìínà sọ́wọ́ kò sí wọ́lọ́ pẹ̀lú ìjẹ́bù ti jẹ́ orí àyà yìí ẹnu sẹ́yìn mo fáwọn aṣíwájú wa rírí àwọn òfin ẹ̀rọ ajá pátá kankan ìyàwó tí wọ́n á ní ọkùnrin méjìlá tá a sọ yìí wọ́n padà lé wọn àfúnà ọ̀gbọ́n ló ti kọ́kọ́ lé wọn lé wọn kẹ́ni torí ẹ̀ lẹ́gbọ̀dọ́ ti ń dáta lónìí náà tí wọ́n lé wọn Khaybar lọ́dọ́ mi dùn. لما بدأتلوا بخيبر خيبر يا يهود جيش محمد سوف يعود أجل خيبر له أي يهودي جمع جميع أو ممكن أن نقول سو أستمع لا يبقى في جزيرة العربية دينان أولا تسمج ميريكو سنرى وعرب فنزويلا أولا تسمج إسلام فقط wọ́n fi kílẹ̀ nǹkan yìí àbí òye wa àwọn tó kọ́ ẹ fẹ́ máa kọ́ yín ẹ fẹ́ máa pàṣẹ wọ́n jọ sọ́ndé ẹ fẹ́ máa tẹkínì náà tó máa fi ọ̀dà àti ìta. sọ̀rọ̀ káná fi sọ pé láàyè kúnnù fi jẹ̀síra ti làárọ̀ fi yẹ sí dìínà tó máa palẹ̀ wọn náà kàlà àti ọlọ́ọ̀ni tó wá sọ pé ẹ̀wọ̀n fáwọn èèyàn ní religion right nínú religion oní right láti mẹ́sẹ̀ Islam torí kó lè bá àdìyà bọ́tò ní ráìtì láti jáde kúrò ní Islam torí kọ́ ọ̀nà bá àdìyà rò pé o ní ráìtì nígbà tó o fi ṣe Islam láti má ṣe Islam torí láìkọ̀ ọ̀há títì o ní ráìtì láti má ṣe Islam torí kó lè bá àdìyà ṣùgbọ́n o ní ráìtì láti fi Islam sílẹ̀. Si torí kọ́ ọ náà bá ìyá táwa ní kẹ́yà àjẹpé islam lọ́ọ́ fi gbogbo èèyàn sí. Ìrẹ́ ìlànà ìṣòwò àìsílẹ̀ sọ pé lọ́nà tẹ́lẹ̀ di ìnáwó bá kó tó lò ó. Mo rò ju ẹni tó bá fi lè yé ẹsẹ̀ ìpadà tó fi islam sílẹ̀ ní sọ mẹ́yẹ̀ o. Ẹ pa. Lẹ́yìn náà, ẹ sì mọ̀. Ìgbìmọ̀ sílẹ̀ ní mọ̀kọ́sílẹ̀ ṣẹ̀yà, òun náà ní ṣàkóso kò sí bá a ti lè sọ ẹ̀sìn ẹ bá fi lè gba gbogbo èèyàn láàyè yìí pé tó bá wù ọ̀sọ̀ Islam tó bá sì wọ̀ pàtì ẹ̀sìn oníjẹ́ sísọ náà àbí òye yín so àti lè sọ ẹ̀sìn tàbá sí tàbá sílẹ̀kùn sílẹ̀ sílẹ̀ gbogbo ní bídíà kí ẹ máa ṣe bídíà bó ṣe wù yín ẹ̀sìn ọba jẹ́ tó ti gbóhùn sílẹ̀ ẹ̀ wá dúró ìbọn kìbọnù rẹ̀ kí ìtara rẹ̀ dúdúró ni ẹ̀sìn tàǹpà dànù àbẹ́rẹ́ kàmẹ́rù ẹ̀sìn ń ta ń pa á dànù àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún korí bọ̀ ẹ̀sìn ó tún gbá wọn. kò sáyìn fún bídíà eléyìí àfihàn ẹ kò sì jẹ́ pé kò lè sáyìn fẹ́sì méjì ní jẹjẹrẹ tó làwọn bí yẹn. ìyàwó ni ìyẹn wọn sọ ibi tó bá ń kọ́ àwọn ọlọ́run sọ̀kalẹ̀ lé lórí. lọ́wọ́ àlẹ́ yín náà eléyìí wọn pè ní harfum tìǹà yẹn ni pé ah, ọ̀nà tí o kíta àwọn ẹni wọ́n sọ̀kalẹ̀ fún kéé tẹ̀yìn ta ni wọ́n sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam oníṣẹ́bá yẹn pàwọn ẹni wọ́n sọ̀kalẹ̀ fún oníkẹ́mẹ́sì àwọn ọmọ ma'ashara yahudi àwọn yahudi àwọn táwọn jẹ́ yahudi wọ́n tún fi hàn fún òye ṣe mùsùlùmí bẹ́ẹ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé a ní ìtumọ̀ ìgbéyàn kan jẹ́ ká má gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ àní ah, ti torí pé èèyàn jẹ́ pépè yìí kọ́nà sí conversation láàrin wa pẹ̀lú ẹ̀ka máa jọ sọ̀rọ̀ tòbí kọ́ nígbà míì àwọn míì ti àìfẹ́sì yé ọba àwọn míì jà débi pé wọ́n sọ pé tí wọ́n bá ń bá pépè yìí gan sọ̀rọ̀ lásán sí wọn náà fẹ́ pépè yìí lé Umar ní aṣíwájú wa ní bàtà ní sọ̀rọ̀ Yahudi àwọn kan bí kan àmọ́ bí tí àwọn tí ń gbàgbọ́ yẹ ọkùnrin kan ní ìyàwó òun ìlú náà ní kéèyàn ọ̀hún kéèyàn tún máa lé kí ó sì yàn wọn lọ lé kí wọn lọ wàhálà tẹ́lẹ̀ ìyàwó òun lọ lé kí o àfààyàn àfààyàn ni wọn rọ àwọn ideology kàtí òsì sí wọn lórí ló kọ súnà so ìyàwó wa ó wá gbọ́ sí òun bá a ó dé láti lè jó ó wá rí tóun bá àwọn ará ilé sọ̀rọ̀ àwọn táwọn sì jọ ń gbélé àwọn lẹ́yìn pọ́ọ̀lù so bí àwọn ti wá wo yàrá ló bá fi gbé ta babalábọ́jà babalábọ́jà ẹ̀rú pa wọn wọn jẹ́ pé nǹkan kan lọ ṣẹlẹ̀ ló bá sáré lọ ṣé ìwọ̀n mọ̀ yìí pé àwọn kò fọ́ àlẹ́ ń bá sọ̀rọ̀ ni òun náà ọmọ lẹ́yìn pọ́ọ̀lù náà ó ní à. Ah, tí ẹ ايه tó تقول لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم هو يعني السنة يقول ṣé ìrànwọ́ gbàgbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ ni tí à ń bá sọ̀rọ̀ tí wọ́n túmọ̀ sí láti dọ̀rẹ́ ni lẹ́yìn náà sọ̀rọ̀ ẹ̀ lásán lọ́lọ́ọ̀ ní kẹ́ẹ̀ má mú wọn ni ọlọ́ọ̀lẹ́ mú ayọ̀ rẹ mẹ́tímẹ́tímẹ́tímẹ́ tí yóò máa bẹ́nu ọ̀kan rẹ̀ ẹtì sọ fún yín báwọn sáájú sọ pé iná nana fún ìṣòfin ìwòjú nígbà tá a àwọn èèyàn kan nígbà tó kàn wá sí ńlànà yẹni pé wọn ò ráyè nínú ọkàn wa ojúlọmọ yẹni pé bó olójú mi ọ̀rọ̀ kàn mí so subhanallah ẹ̀rí ọ̀pẹ̀pẹ̀ islam ó sì lágbọ́yé yìí máa ràn yẹn lọ́wọ́ láti lè tẹ̀sí àmọ́ kí wọ́n kàn islam yìí ìgbà tí èyí èèyàn sí yóò ti bọ́ orí yóò ti pẹ́ nínú àìlágbọ́yé kò wá nílé withdraw na because òun náà ti kó àwọn míì yóò ti kó àwọn míì yóò ti kó àwọn míì nínú nǹkan tí arákùnrin yẹn tún sọ ó ní nínú àgbọ́yé tí eléyẹn tún mú wá fún wọn ni pé èèyàn gbọ́dọ̀ wẹ̀ léwẹ̀ tó wà lé léwẹ̀ ẹ̀ẹ́dẹ̀dọ̀ ayà àríkọ́ tuntun ní kọ́ tuntun yọ̀ mo ní gbọ́dọ̀ tí wọ́n ń wọ́n ó ní àkéso ìyàwó ìyàwó òun àgbọ̀ yé ó ní tọ́ yìí ni pé ẹ máa wò tí ọ̀gá bá sọ é tẹ́ẹ̀ bá ti gbàgbọ́ yìí tó péye ìgbà tí ọmọlẹ́yìn ọba lò ab lówó pé ọ̀gá ní e kò tún ní lè ranu má dáadáa torí ẹ̀wọ́ ọmọ ọba pé àgbọ̀ yìí yẹn nìkan ò tí ì sọ ọ́ nù ẹ̀kọ́ mẹ́ta ti fi òun ee ee abẹ́ ìgbọ́nmọ́ sórí ee làwọn àgbẹ̀ ee nígbà wọn bá ń lórí adé ee bíi ọ̀rọ̀ ọ̀wẹ̀ lọ́gá ń sọ ẹ̀dín mọ̀ ọ̀rọ̀ ọ̀wẹ̀ lọ́gá ń sọ pé ẹ máa ń wẹ̀ ní ilé ìwẹ̀ tó wà fúnlé tètè bá gbọ́ yìí tó forí kápá náà yìí. gbàtà ọmọ lẹ́yìn ó lò wọ́n ní àtiwẹ̀ àtìgbẹ́ abẹ́rẹ́ ab wọn anijọ yẹn kó o ti fẹ́ wọlé o máa ń kalẹ̀ fún kíchìn àwọn tòótọ kíchìn làwọn máa bá wọlé o máa ń kalẹ̀ fún ìyàwó òdìdè sílẹ̀ fún ìyàwó bẹ́ẹ̀ láti lẹ́sùn ó máa tọ́ pẹ́pẹ́pẹ́ lọ pẹ́pẹ́pẹ́ ọmọ sílẹ̀ fún ṣé tí wọ́n á sílẹ̀ kó tó wọlé àkàrà kó mọ̀ àkàrà kó mọ̀ orúgbẹ́ bá kó orúgbẹ́ bá kó gbogbo kíkẹ́ kí ló dé tí wọ́n ti sọ fún ẹ ní súnà ní pé ọ̀gbọ́dọ̀ wẹ̀ ní níwẹ̀ lónìí èèyàn ti gbọ́dọ̀ yàgbẹ́ mẹ́mu lọ́wọ́ ayé yàgbẹ́ sínú kókó ọkà ọ̀hání ojú oyè ọ láti òní lọ ibi tó máa yàgbẹ́ sí nìyẹn ibi tó ti máa wẹ̀ nìyẹn so àwọn ọkùnrin tó ti gbàgbọ́ yẹ sí àwọn máa ń lọ gbégbé ńláàmù ni àtomi ẹ dákun torí tọ̀ lọ ẹ dákun torí tọ̀ lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tó bá ti sàgbọ́ yé ní kẹ̀sìn yí báyìí wàhálà wàhálà yìí èyí wọn mọ ẹsẹ àwọn èèyàn lọnà ló kọ kó òfin wọn mọnà náà ló fà á tẹ̀lé tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tẹ máa ń gbé àárín àwọn èèyàn kan tẹ máa ń wúwà kan èyí ọ̀nà rẹ̀ pé bóyá racism ni bóyá ọ̀kàyínkún ni wọn fẹ́ kí ni lọ́dọ̀ àwọn lágbá wa àwọn máa ń wò fún àwọn áfíríkà kò síbẹ̀ gbọ́ ẹ̀sìn Islam yé tó tí àgbọ̀yé wọn sàn sẹ́mẹ́tọ́fà ìtọ́fà ni pé wọn ò gbé dì wọn ò gbé dì lágbá wa tó nǹkan tẹ̀sí mọ́tò gbogbo wọ́n máa ń sọ táwọn nípa Islam èdè wo ni èdè làbá wa. títí máa rọra pípọ̀ súkẹ́súkẹ́ kan àbí òye tó bá tẹ́bi kẹ́límà kan ó lè fi ta gbogbo nǹkan rú tó ní mà kẹ́límà tí ò yí ọ lọ́ba fi ta gbogbo nǹkan rú òfin tọ́lọ̀ wọn wò wí lọ́nà wí ó sì túnmọ̀ fúnra wọn láì tẹ̀lé láì tọ́lọ̀ sí sọ̀rọ̀ àwọn òbílẹ̀ tó ti pẹ́ náà àmọ́ ń sọ̀rọ̀ yìí táwọn àtàkùn ọ̀gbìn kì í fẹ́ èèyàn áfíríkà tó lọ kẹ́kọ̀ọ́ nù àwọn áfíríkà akẹ́kọ̀ọ́ ní kò kó síbi ṣé kí wọ́n kàn wọ́n wá pa gidi so wá ti tún try láti restrict àwọn èèyàn lórí ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ kó wọ́n gbọ́dọ̀ lọ ẹ̀fẹ́ lómi mà ẹ̀ pé wàá lánàá torí délé à ń bùkátà láti wá mọ̀ pé kó o ṣe gbọ́ lẹ́nu wa tó gbọ́ lẹ́nu ẹ̀ lómi àwọn òtún láti ẹnìkan kó kọ́ wá gbọ́ lọ́dọ̀ tiwa tó gbọ́ ń bò mí so kọ́ ọ̀nà nítorí bá ń gbọ́ ní yóò máa ràn án lọ́wọ́ yóò máa ràn án lọ́wọ́ máa lóye ó ṣe ti kó jẹ́ pé àwọn aláṣà tí ó tún àti ó lè jẹ́ lómi lọ́sà tí ó tún sí bíkọ́ kìí ti lè bàbá wọn ti rọ kí ni ẹ̀sìn ọlọ́run ẹnì kan ò sì ju agbára kọ́tà títì lọ tò àmì tó burú ni kíkọ́ ọ̀tà títì kọ̀ọ̀nà àgbà kọ̀rẹ́ṣẹ̀ ibi tó burú nù torí délé Yahudi yẹn ó wá sí máa gbọ́ àwọn ní wọ́n kalẹ̀ fún mi táwọn sì mọjọ́ tó sọ̀kalẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ìjọwọ́ àná tọ̀rọ̀ àtàkì ti gbogbo ẹ̀ làwọn mọ̀ pòròpò yé nínú ọ̀rọ̀ ìyá àdìgbò rẹ̀ pé nínú tó wà lóto ráta kéde gbogbo ẹ̀ wọ́n mọ̀. tẹ̀lé wọn tó bá kó àwọn sọ̀kalẹ̀ táwọn sì mọ ibi tó ti sọ̀kalẹ̀ hmm? àtàwọn sì mọ ọjọ́ tó sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé wọn ọmọjọ́ wò tó ráta sọ̀kalẹ̀ sẹ́wọ́n ká dúpẹ́ fọlọ̀ kí sọ̀rọ̀ tó ráta ní sọ bí ọ̀rọ̀ kí ń sọ alukur'an mùsùlùmí máa gbà sọ alukur'an sọ kalẹ̀ àbí ọmọ wọ́n fi ọ́ léèrè ibi wàá jẹ gba ńgbò la alukur'an sọ kalẹ̀ tó ọba dá wàá jẹ gba ẹ dákúta ni òní lè sọnù wa ó tún jẹ gba bá ńgbò la alukur'an sọ kalẹ̀ náà ìlànà ìlú ńgbò la sọ lẹ́yìn lọ́tọ̀ lóṣù kìíní ọmọbọ́n eléyìí ó ti hundred percent kéèyàn ọmọ kó kú ni ó túmọ̀ sí kíkọ́ ọmọ ẹni o yóò ti jẹ gba tò wọ́n bíyàn pé gba olú alukóra ní sọ̀kalẹ̀ á sọ pé kíni lóṣù ọmọbọ́n nítorí àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́yìn lọ́tọ̀ ẹ̀ àmọ́ ọ̀rọ̀ òbúlọ́ á sọ̀kalẹ̀ sí bóòlù ti pẹ̀lú ìrìn náà òbí ọ nítorí ọ̀rọ̀ á ti fi yẹn yẹn ti kíni ìrìn dáhùn. ọwọ́ ni ẹ máa gbọ́ bíbí àwọn Yahudi o orí tó bá kọ́ àwọn ni àyà yìí bá sọ kalẹ̀ fún káwọn mọ́jọ́ rẹ̀ ọdún ni. ẹ rí kan mẹ́rin báwọn ẹbí máa sọ ọdún gbogbo ọdún tí ò lórí tí ò nídìí ọdún mélòó wá dálẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mi ẹ tún gbọ́ ọdún mi lẹ̀ ọdún àkọ́kọ́ sọ kalẹ̀ ọdún ọdún àyà ìtọ́nà fífọ́ àyíṣà mọ́ ẹwà dúró ọdún tí ọba wa àdúgbò fọlọ tí ọ̀sá ìkú bíi àánú Islam tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé gbogbo ọdún tí wọ́n ń ṣe gan ọdún kìíní ọdún bíi díà ọ̀kan ní nǹkan lẹ́kún àbẹ́yìn òfúra ọdún kìlọ̀ náà gbé dáa tọ́ ń máa bi léèrè ń náà yà wò ni ọ̀dà akọ ayà mi nínú àwọn àmì èmi mà mo fi wọ mo fọlọ́ òkúra wọn mọ mo sì máa yẹ tó ti sọ̀kalẹ̀. ṣùgbọ́n nínú àwọn bíi ọlọ́wọ́ àbáyé gẹ́gẹ́ ti ṣe máa wọ́n sọ fún pé àwọn òní ti lọ́dún àti tẹ̀yìn torí kí lẹ́fẹ́ máa bá kékeré sọ lẹ́rú pé àní sọjọ́ náà lọ́jọ́ ọdún lẹ́ẹ̀bà sọ ni àbí wọn náà kọ́kọ́ gba ìsìlámù ẹ̀ẹ́dẹ́gbà wọn olùmọ̀ àgbàlá wọn yẹtù kí wọn kàn máa jẹnu wọn yà Yahudi sọ̀rọ̀ bá ẹ wàá sọ pé lọ́wọ́ àwọn oníṣẹ́jú ọdún torí pé lọ́dọ̀ tiwa gbogbo ọdún ọgbọ́dọ̀ lápọ̀ọ́lẹ̀ tálẹ̀ ń bá sọ̀rọ̀ <laughs> so níṣẹ́ náà ṣe kọ́kọ́ wo tálẹ̀ ń bá sọ̀rọ̀ kí ni òun Yahudi ẹgbẹ́ tí ẹni kọ́ gba Islam náà kò lè yí ọ bá wàlálà torí ní ti nígbà tí kékeré kan abọ́ tó ní federal government declare ní a public holiday torí mọ́ọ̀lì ẹsì tó wá bí sẹ́ tàbí òye ìgbà tó wá sọ bẹ́ẹ̀ pọ̀ tí wọ́n mọ̀ sọ pé kí sọdún nítorí báwọn ti sọdún nù ẹ ọ̀kẹ́ mi ọlọ́run kọ́ bá wa fún ọ ṣe sí dáadáa bí wọn náà gba Islam tó yẹ dọ́kẹ̀ sọ ọlọ́run kọ́ bá wa fún ọ ṣe sí dáadáa bí wọn náà gba Islam ó ní sọ fún pé sórí mọ́lídì yẹn àwọn tí ṣe bídíà àwọn ti kí lọ́ọ́ fẹ́ kí lọ́ọ́ mú ẹ̀sìn jẹ bídíà òun gan bídíà because from A to Z ìwà rẹ̀ kí ni bídà. so nítorí di eléyìí o ò ní tẹ̀sẹ̀ mọ́ ajẹ́ ẹnu rẹ̀ yá ọkàn kan ọlọ́wọ́ bá wa tún ọ̀sẹ̀ ti dáadáa kí wọn náà ṣe kí ni ọgbà Islam. tọ́ ilé ìjẹ́bù ti jẹ́ ń bẹ̀rù ẹnìkan wá gbọ́ ọgbọ́rù ọ̀rọ̀ yìí lọ́wọ́ ni ehm, tọ́wọ́ àmbẹ́ni ṣe ni pé ẹ̀wò déjì ìjọ àràfà jẹ ẹ̀rọ ẹ̀rí nǹkan bẹ̀ pé àwọn ọmọ ẹ̀sìn lọ́dún Yahudi gan lọ́lọ́run fò yé yìí mà ẹ̀rọ báwo bíjà báwo bíjà ṣe máa ṣe ọpọlọ tí wọ́n ti dorí kodò pé Yahudi gan lọ́lọ́run fò yé yìí mà hmm, tí ọlọ́run máa gbé kí máa jáde lẹ́nu bọ́ọ̀lù lè gbé jáde lẹ́nu ọ̀tá ẹ̀ làwọn ọmọ lẹ́yìn ọ̀dọ́ máa wá ìkọ̀ pé ẹ̀kọ́ dé tiẹ̀ lẹ̀ ẹ̀kọ́ dé ìkéwé lẹ̀ èèyàn bùkátà láti mọ̀ nípa súnà torí kọ́kọ́ lóyún ọlọ́ba àdórí kodò ẹlẹ́kẹ̀jẹ annahu muwafiqun li yawm al-jam' al-akbar wípé ọjọ́ jimá sọ́ba lọ sí dídí pẹ̀lú ijó àràfà ó sì dídí pẹ̀lú ijó àpéjọ tó tóbi jù wal mawqif al-a'zam ó sì tún ti dídí pẹ̀lú ibùdúró èyí tó ga jù tó tóbi yawm al-qiyamah ọjọ́ gbèlú ìjọba. fẹ́yìn náà kíyàmá ti sọ́kúrú yọ ọmọ ìdúnnù wá. torí pé ti àkíyàmá ìjọ jimá ni ọjọ́ o. ìdí nu jọ́kíjọ́ pé gbogbo ìjọ jimá sílẹ̀ bá ti má gbogbo àwọn nǹkan abẹ̀mílẹ̀rù máa bá a. kọ́mọ̀jẹ̀ pé ọjọ́ ọjọ́ pé lónìí tọ́mọ̀jẹ̀ kó ní ní gbẹ̀ndẹ̀ àkíyàmá tá a wíyó dé yàtọ̀ sí ìyàtọ̀ àlùjẹ̀nu àwọn ni ọ̀dààmú ẹ̀rí bí ẹ̀yìn ọ̀sùn máa mind your business. tó ṣùgbọ́n gbogbo àwọn nǹkan abẹ̀mí yòókù ẹ̀rọ ọmọ ọ̀gá wọn níbi tó ó lè jẹ́ pé onílọ́jọ́ ògbéga òkè àná. gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ti ti sọ khayru yawmin tala'at alayhi shamsu yawmul jumu'ah ọjọ́ tó lóore nínú ọjọ́ tó ń yọ nínú rẹ̀ ó náà níjọ́ wò ọjọ́ jimá fi ìjọ kó lè عليه السلام وفيه أدخل الجنة أرجو الجمع لله نقوى الجنة أرجو الله نعمل أرجو الله تعالى وفيه أخرج منها الله ìjọ jimá náà lọ́nà tó ní kọ́ الجنة. سبحان الله. àjẹnà subhanallah olórí gbogbo ìjọ tìkọ́nù àwọn ajẹ́ pé ẹ sọ ọjọ́ tí wọ́n ní kọ́ jáde jíjọ́ ọ̀pọ̀ tẹ̀wọ̀n kí dọ́tọ́ ní kọ́ wọlé náà lọ́sùn ní kọ́ jáde subhanallah tó bá kọ́ tọ̀ lọ́jọ́ tí wọ́n ní kọ́ wọlé ọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n ní kọ́ jáde wọ́n lè sọjọ́ tí wọ́n ní kọ́ wọlé jíjọ́ ọdún àwọn èèyàn nù wọ́n wá sọjọ́ tí wọ́n ní kọ́ jáde jíjọ́ kíni ìjọ́ nígbà tó ti pariwo tá à ń gbọ́ láyé ìsìn ní ìsìn ni pé jíjáde àwọn nínú ilé ìgbádùn yẹn nǹkan lórí ibù àbí bẹ́ẹ̀ kọ́ ni ló sọ àwọn ẹni tí yọmọ wa kú ló sọ àwọn ẹni tí ó wá ń ru àárù ló sọ àwọn ẹni tí ó wá ń ṣe lébùrà ló sọ àwọn ẹni tí ó wá ebi wá ń pa ló sọ àwọn ẹni tí ó wá ń ru pọnpọn láì mọ̀ ó ti síwájú lómọ ọlọ́ọ̀ kọlọ́run tó dá nàbí adam alayhi salam títí kò ní gbé àlìjánná ilẹ̀ ẹlẹ̀ ní òbí. ṣùgbọ́n àyàbá lásán ni gbígbé tó gbé àlìjánná kò tó jáde kó lọ. sẹ́yìn gbọ́ ntọ́nà ọba wa sọ. wọ́n yẹ kọ́lọ̀ bùkẹ́lẹ̀ mẹ́lẹ̀ ìfẹ̀tì ìní jáìrún ìlọ́rùn ìpàlẹ́ ìfà. ọlọ́run sọ pé ìní jáìrún fil jannati khalifa. kò kí wọ́n á di wàhálà tí àwọn àwọn àlọ́ lórí eléyìí èsù olóko yín jáde èsù olóko yín dikini èsù àlẹ́ jáde tẹ́lẹ̀ náà ó ti síwájú nínú ọ̀nà ìjọba sọ fún àmàlẹ́kà kó tó di pọ́ dáadáa mà ó lóun ó fi àrólé kan sókè pẹ̀ ádámà jésù kò jésù bí ọba ti torí kó ti so jáde ń bẹ sábàbí mi ò ṣe kìnnì ló gbé jáde ń bẹ àmọ́ sábàbí tọ́lọ̀ ti kọ láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé yóò ṣe sábàbí tó fi jáde lọ kébi tá a ti kọ́ pé yóò gbé tẹ́lẹ̀ náà ó náà ní jíjẹ nínú kinu náà lọ́fà lọ́nà òfin ṣèṣo náà fún yín àbọ̀sọ fún yín ni wọ́n sọ pé gí ápùlù ẹ̀rọ káwọn kan ní gí ápùlù abẹ́rẹ́ nǹkan ní ápùlù ọ̀nà wà ní ọlọ́run ọ̀sán fún wa torí pé kò sáǹfà ní kẹtẹ fẹ́ rí mú bẹ́ẹ̀ ju wípé se ó ti ṣe kí ni ó ti ṣe lọ finish. sọ ṣùgbọ́n yìí ṣe léyìn láwọn àmọ̀ ìràn mọ́ àníkó múra ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀ náà àwọn àgbẹ̀ ẹ̀ ẹ̀ torí tí ọba jẹ́ kí ni tí ọba jẹ́ kí ni àwọn ó ti ṣẹlẹ̀ nítorí nígbà tó ti ṣẹlẹ̀ yẹn tó fẹ́ padà bẹ̀ ẹ̀ tó bá fẹ́ padà bẹ̀ fa ìsìlámù yìí ó má ṣẹlẹ̀ ara jẹ́ o ẹ̀tọ́rí kò sí gbogbo kọ̀rọ̀ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo kọ́nà tí ìyẹn lè lò wọ́n bá dárí jẹ́nà ṣé ó ṣeé ṣe yàtọ̀ títà lórí Muhammad sọlá àti lọ́sọ̀ lè ṣe. torí jẹ́lé ìgbà yẹn àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹsẹ̀ kólékólé bá padà sílé ìgbádùn jẹ́wọ́ ẹsẹ̀ fún tani. gba Islam kólé bá padà síbo alìjẹ́nà. tó bá kùnà láti gba islam á pàdé lọ á pàdé ẹnu pé níbẹ̀ yẹn à sáyé fún ọmọ náà mo wá bẹ̀rẹ̀ pé bàbá yìí máa ẹ dákun àdúrà wò la lè ṣe lónìí á á ìdá kun tó fi dúnìyà àní إذا كنت في الدنيا عن الخير عاجزا فما أنت في يوم القيامة ti صلاة láti ṣe تسيري nílé ayé mi ẹ dákun kí lọ́ọ́ rí ṣe jọ̀gbìn náà fi hàn láìsẹ̀ ẹ dákun ẹ máa wá kéèké ìsàlù ọlọ́run fẹ́ yẹn lọ́sìn àràkà méjì kan náà ó dúró ipé tìrú kàn mí ha. Dàdọ́gba wá kéèké kí n tó o ti parí. Àlìyọ́mù amẹ́lì wàgádẹ́n jẹ̀zà lónìí ìwà ìsẹ́ni ọ̀la láti kí ni láàkéré lórí délé yìí ọjọ́ tí wọ́n yọ ádámù kú lálùjẹ́ náà nù wọ́n fi ìtọ́kùnrin táà ọjọ́ yìí ní gbèndé àkìyàmù ọ̀jẹ̀ wọ́n fi ìtàà tún ọjọ́ tí wọ́n yọ àkókò kan bẹ́ńbẹ́ láàyè wọ́n fi kú ha ábídùn ẹ̀rú kan ò ní ṣe kòńgé àkókò yìí yẹ tí ọ̀nà tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ilẹ̀ àtọ́bù ìyá àfikọ́nà ọ̀fun àkókò kan bẹ́ńjọ jimá kó o ní ṣe kò ń gé àkókò náà o máa tọrọ orí àfi kọ́ làwọn kò fọ́ ọ lórí. ó túmọ̀ sí pé ọ̀yẹ́ ká sọ̀rọ̀ alẹ́ jẹjẹrẹ ọ̀yẹ́ ká pọ̀ nítọrọ fẹ́ràn kó wọn sọ àkókò náà fún wa ní pàtó. sàn èyí tí àwọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn olùmọ̀ tí àkókò náà ni ẹ̀yìn asù tẹ́lẹ̀ yìí yọ̀n náà tọrọ yọ̀n náà bẹ́lọ̀ ní àsìkò yìí kìí ṣe lẹ́yìn làwọn súnfì yìí o táwọn náà fi ṣe wàdífà lẹ́yìn asìrì o tí wọ́n wọ́n hun ẹ̀rí kan tí ò rí ibi kàjókòó wọ́n ní ti bọ́lọ̀ sọ yìí pé fẹ̀yìlá kóbi yẹ ti sọ̀rọ̀ àtò fẹ̀lẹ́sẹ̀rọ̀ òfin àwọn wàbẹ̀tẹ̀wò fẹ̀fọ́bìlélà wọ́n kúrò lọ́ha wọ́n níbi táwọn ti mú un. bí ẹ máa ti rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ sí ìrántí bíbí àwọn ọlọ́run sọ mí. torí ìgbà ẹ bá jókòó náà tẹ̀síra yín ló ka. Ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà abẹ́rẹ́ nǹkan mẹ́rin. So kìí ṣe léyìn torí pé léyìn kí wọ́n pè é. àbí ká péjọ kẹfẹ sọláàtù fàátì lílí fàátì. wọ́n á lọ sí àwọn àwọn ọ̀dà lílí fàátì jọ fún ọ. ẹ wò kẹ́mbẹ̀ ìyẹn kó ti di kòbókò subhanallah nítorí yẹn náà nítorí pé kìí sàn lẹ́bi ló mú wa àbá lẹ́bi ló mú wa kìí sàn lẹ́bi tó bá ti tún tẹ̀ wò kọ́ kálí bá ti lẹ́yìn àtàyà tó tó sálámù tí wọ́n ti dán wò rí báwọn pé nígbà tí ẹ̀ ń gbá bọ́ọ̀lù rẹ̀ ń bọ́ọ̀lù àwùjọ gbárùn rẹ̀ ń bọ́ọ̀lù rẹ̀ subhanallah á àdúgbò fọlọ. torí eléyìí ẹ̀yin áwùs kẹ́ẹ́ bí Ibn Qayyim náà ti tọ́ka sí ikú làkókò náà tó ṣe déédéé kí ní ìran abẹ náà insha allah wọ́n ti mọ̀ pé bùkátà wa pọ̀ àbí ọ̀pọ̀ dáadáa tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́pọ̀ àkókò gbígbà àdúrà nìyẹn o kó o mójútó kò yẹ tara rẹ jẹ ọmọ alọ́lé babaláwo ọmọ alọ́lé babalóòtà ọmọ àlùfáà ibi kí wọ́n bọ̀ wádìí kíni kí wọ́n bọ̀ tọrọ kíni kí wọ́n bọ̀ wádìí kíni kí wọ́n bọ̀ tọrọ kíni ọ̀dọ̀ ọlọ́run ọba wa nínú àlùkò dojúkọ ọba tó ṣe pé yẹn kì í pè nígbà kan kọ́ náà jẹ yẹn ọba tó yẹn kì í tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ nígbà kan kọ́ náà wò kó n ti ń tọrọ pọ̀ jù ọba tó ṣe pé tó bá fún wọn tó fẹ́ lómi ní tiẹ̀ kò ní kankan fún nínú tó wà lọ́dọ̀ rẹ̀ àyàfi tó bá ṣe pé abẹ́rẹ́ orí kankan dínkù nínú omi òkúta àbá kìbò òkúta tó yọ èyí sì mọ̀ kó tó lè dín kankan. wọ́n ní ìdí ni o tọ́nà ti ṣe lófin fáwọn ẹrú rẹ̀ kíkí kí wọ́n náà péjọ níjọ jimá láti ṣe kí ni láti kírun jimá tìmọ̀ àkókéjọ síjọ jimá láti kírun jimá kí wọ́n máa ṣe rántí bọ́lọ̀ ṣe kú ìdẹ̀sẹ̀ dáhùn àti ibi tí wọ́n padà sí ẹ̀gẹ́ nù kótóbà ìtọ́nà àwọn ilé sílẹ̀ láyé yìí bóòlù ti ẹ̀kọ́ sí ọ̀run gbọ́ báwo ló ti fẹ́ ṣe tí ó fi dáa. wọ́n mọ̀ ara wọn létí nípa àjẹ́nà àdínà ọlọ́run bá ti gbé ìjọ sí ìmọ̀ pamọ́ kò fi hẹ́ lómi àyàfíjọ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam. olùkọ́ ìjọ àdínà iná lè bẹ̀rẹ̀ síbi àti sọ pé ìjọ náà lọ́lọ́ ń dá anábì Adam alaihi salam wọ́n fi yí máa ń náà lọ́jọ́ òpin olùkọ́ ìjọ náà làásọ pé gbèdé àlùkìyàmà yóò wá yìí gẹ́gẹ́ bó ti wá nù súnà. eléyìí ló fara anábì wa Muhammad sallallahu alaihi wa sallam náà fi máa ń ta sóràtù sẹ́dá ألف لام ميم السجدة تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين وانا اتعى مراتا لا فقور نجو جمع من أصباب وواكي هل أتاك حتى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيء من القوة لركاكج ومن اجتمالهما على ما كان وما يكون في هذا اليوم إذا يكون رسولا مجيزي أخوجه قندوت السلام nírú ọjọ́ Jímọ̀ yìí àti ní ọ̀sẹ̀lẹ̀ nírú ọjọ́ Jímọ̀. lọ́ọ̀fà lànà bí sọ̀rọ̀ àti lànà bí ké súra méjèèjì mẹ́kọ́ ké Adam kẹ́ẹ̀bí dídá tó lọ́ọ́ dáná bí Adam lọ́jọ́ yìí àti ríran ríran alẹ́ sí ní bàbá ti bẹ̀rẹ̀ àti dá padà sí àti dọ́dá padà àti wọ àlùjẹ́nà àti wọ náà torí ẹ anabi sallallahu alaihi wa sallam rán rán àwọn èèyàn létí ní ọjọ́ Jímọ̀ nípa tó ti ṣẹlẹ̀ àti tí ó bákan náà kí kéèyàn náà tún máa rántí wọ́n rán yàn létí nípa ibùdúró tó tóbi jù láyé yìí àpéjọpọ̀ tó tóbi jù láyé yìí ti ṣèjọ́ àràbá dídúró tijọ́ àràbá yìí ó létí dídúró ńlá tí ń bọ̀ sí ti ṣèjọ́ tí ẹ bá wo ìdúró àràfá níjọ àràfá tí imáàlì bá ti sẹ́kù lọ́kẹ́yìn wàlá èèyàn ronú nípa ajọ́ bẹ̀rẹ̀ àlùkẹ́yà ẹ̀rí gbogbo èèyàn pátá àtọ́ba àtìlóye àtolówó àti tálákà gbogbo pátá tàbájọ́ pé ẹ̀rí pé yúnífọ̀mù làwọn oníkálukú wa yọ̀ọ̀nà bẹ́ẹ̀ lọ́n kọ́nà ọba ọlọ́dẹ kíkì òun gbé láyé wọ́n mẹ́ta kí tó ń gbé lọ́la fìyà mọ́. olùkàlùkù ọ̀nà bẹ̀rù ìyá lórí ara rẹ̀ kò sẹ́ni tí ọ̀nà tọrọ ìyá mẹ́wọ̀n kọ́lá bọ́ bá ti gé etí tí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tó ń gbọ́dọ̀ àtúnṣe dẹ́dẹ́ o kò sẹ́ni tó tọrọ kí tó wọ́n bàjẹ́ o kálukú yóò ti ṣe dáa náà ni wọ́n ń tọrọ. torí ẹ̀ wọ́n á rí àmì gbé ní àlùkìyà náà bẹ́ẹ̀ kálukú dára rẹ̀ yóò sì mú gbọ́ kò sẹ́ni kan tó gbé wọ́n ní tíkẹ́tì àgbẹ̀ àbàbà wa ṣe ń jọ ọdúnmọ̀ láàyè ń tọ́sẹ̀ ọjọ́ yìí ò ní dá méjì torí pé ọjọ́ yẹn kù iye omi ń ká ẹnà mẹ́tọ́dá owó kọ́ńtì ìlà àlùbàtà ọlọ́run àti ìṣòro kálukú títítítítí ọjọ́ yẹn ò tí wọn rẹ̀ dàgẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀pọ̀ àádọ́ta ọdún bíi fifty thousand years lọ́jọ́ kan lọ. wọ́n mọ̀ á ṣèṣì rò títí títí ọjọ́ òní dá méjì. títí táwọn ọmọ àlùjẹ́ ló fi wà àlùjẹ́ náà kí wọ́n fọkàn balẹ̀ lọ ẹ̀. táwọn ọmọ náà ló sì fi wọ àyè tiwọn náà. yẹn kí kálukú ti kú sí àyè rẹ̀ kó tó di pé ọjọ́ dá méjì. subhanallah. bákan náà. wọ́n ní ìtẹ̀lé tọ́lọ́run èyí mùsùlùmí máa ń ṣe ní ọjọ́ àti lóru jimá ọjà àdúgbò pọ̀ ju èyí máa ń ṣe láwọn ọjọ́ mi lọ. táwọn kí lọ́jọ́ jimá ẹ kírun jimá ọjọ́ jimá ẹ gbọ́ kútùbà jimá ọjọ́ jimá àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ àdúrà ẹ̀ ń wà. ẹ sallallahu alaihi wa sallam wọ́n ní ìjọsìn táwọn mùsùlùmí máa ń ṣe ń jọ jímọ̀ ọ̀dà dúpọ̀ pọ̀ ju èyí tí wọ́n máa ń ṣe ní àwọn ọjọ́ yòókù lọ àtòrú àti ọ̀sán jímọ̀ ìjọsìn tá à ń ṣe nínú wọn wọ́n pọ̀ ju èyí tá à ń ṣe lóru àtọ̀sán ọjọ́ yòókù lọ. tó fi dé rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dẹ́sẹ̀ àwọn àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fún ọjọ́ àtòrú jímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn àwọn náà máa fún ọjọ́ àti òru dímọ̀lì. àwọn náà sì máa wò pé ẹni tó bá láyà láyà tó bá fi lé lọ ṣe níjọ́ dímà àìjọlọ ọkọ̀ bẹ́tẹ̀ owó wọlé mi ò kẹ́lì. àwọn náà gbà kọ́ pé gbogbo tó bá máa ṣe lọ ní òru ọlọ́run ju ìyà jẹ ìyá rẹ̀ ó tètè wà ọlọ́run ò ní lọ́la. yàtọ̀ sẹ́ni tó bá tẹ lọ́njọ́ mi àwọn ọ̀daràn náà máa bẹ̀. àmọ́ bóyá àwọn ọ̀daràn eré àbídáwà wà wọ́n lè yàtọ̀ díẹ̀. wá nígbà àwọn ọ̀daràn tí wọ́n mú gbogbooro àwọn ọ̀daràn tí wọ́n mú sẹ́pẹ̀ ìtòsíjọ́ tí wọ́n mú o. àwọn ọ̀daràn tí ń ṣe sí náà àwọn ọ̀daràn tí ń hùwà gbájú ẹ̀ sígbà tí wọ́n ṣe àwọn olùdílẹ̀ torí di eléyìí wọ́n ní àwọn ọ̀daràn kan wọ́n mọ̀ pọ́n tí wọ́n ti máa lè wàhálà amúrò kọ́lé sàkọ́rọ̀ àìjẹ́ fún wàhálà mọ̀ wí tẹ́lẹ̀ wọ́n ní kankan ní sẹ́gbẹ́ wọ́n mọ̀ á látàrí ìrírí ìrírí tó ti ṣẹlẹ̀ fún ọ̀gbẹ́ni tó bá ṣẹ̀ níjọ́ tí mọ̀ ìyá tiẹ̀ máa tètè wà ní gbígbóná gbígbóná wọn ní ilé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí títóbi tó dẹ̀ ìtóbi àti àpọ́nlé tó ní lọ́dọ̀ ọlọ́run bá àti bọ́ọ̀lù ọba ti ti sàálẹ̀ sà láàrin àwọn ọjọ́ yòókù. dájúdájú káwá dúró lójọ́ dímọ̀ á àjẹkù mi ọ̀la lórí ká dúró lọ́jọ́ mi lára. wọ́n ní ẹlẹ́kẹ̀sán ìjọ dímọ̀ ó ṣe déédéé pẹ̀lú yawmul mazid ọjọ́ àlékún ẹ̀san nínú àlùjẹ́nà. òun náà lọ́jọ́ tó ṣe pé wọ́n kó àwọn àlùjẹ́nà jọ nínú àforúkojì kan tọ́fẹ̀ tọ́gbà yìí. wọ́n sì wá gbé àwọn àyè dúró tó ṣe pé òkúta olówó iyebíye ló à ni wọ́n fi dé àtàwọn àyè dúró tẹ́jẹ́ pé wúrà ni wọ́n fi rọ́ àtàwọn àyè dúró tẹ́jẹ́ pé àwọn irun olówó iyebíye ni wọ́n pè ní zabarjan ni wọ́n fi dé àti yàgò. wọ́n kó wọn jọ táwọn náà dúró lórí àwọn òkúta mísìkì àwọn màlìjẹ́nà gbogbo tá a kà kó owó láyé tá à ń para wá torí ẹ̀ abẹ́rẹ́ yín kan mẹ́ọ̀ ẹ̀yìn kan máa mú góòlù tó jẹ́ góòlù tútù tọ́nu mọ́ bí àǹtẹ̀ǹtì yìí lọ́wọ́ nìsín tọ̀rọ̀ la yọ mọ́tíláṣí láwa ọ. àlẹ́yìn mọ̀rọ̀kọ́rọ̀ yóò yé yín tọ̀rọ̀ la yọ góòlù tó jẹ́ tútù fún òdì rọ tọ́nu mọ́ bí àǹtẹ̀ǹtì yìí báyìí tó tẹ̀sí yọ sí àwọn èèyàn rí tó tó sáré dá padà sápò rẹ̀ á kọ́mọ́ sùn lé lónìí. èyí ti di kọ́mọ́ sùn lé lásán lọ́la àti wọn tún wá wá ká. fa wọ́n mú abèrè tí wọ́n gbé pamọ́ sí lọ́dọ̀ gbogbo ló fi sí. subhanallah gbogbo ń táwa torí rẹ̀ táwa sọlé ayé táwa lọ tá à ń lépa ara wa tá à máa lura wa tá à máa para wa lórí gbogbo tí ò sí ẹ wá wò gbogbo lẹ̀ tí wọ́n mọ̀ ẹsẹ̀ láwọn máa ń jẹ́ nà nǹkan ń para yín lé lórí mi. ọwọ́ á dàbí ìgbà tó ṣe pé èèyàn lo àyè ibi tọ́nà kókó dàbí tó ti pé ìpẹ́ ẹbẹ̀ ńkọ́ kó mi lọ́la kò sẹ́ni tó lọ́wọ́ àti tó lóde. Bá a ti wọlé lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà lájà lè ní kíni lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yìn kò sí ọ wá ń gbà tó ń bọ̀. Gbà tó ń bá ń lọ òní mẹ́nìkan. Kọ́lẹ̀ tó bá gbé jájọ lọ àlọ́ àsìkò tẹ̀ ló tún. Subhanallah. Ọ̀kọ̀ọ̀kan la wà kọ́lẹ̀ ìbejì ọ̀kọ̀ọ̀kan wa torí orí àwọn méjèèjì ọ̀jáde lẹ́ẹ̀kan náà. tó bí kálukú ti ṣe wá náà ní ọ̀nà lọ́kọ̀ kan ọlọ́run bá kó ká lọ dáadáa kó sì ṣe wá lọ́nà àjẹ́nà. ọmọ àjẹ́nà wa dùn lórí àwọn òkúta olówó iyebíye wọ̀nyí fayanzuruna ila rabbihim tabaraka wa ta'ala wọn lọ wá wọlú ẹlẹ́dàá wọn ọba àbùkún ọba tó ga ẹlọ́ba kó sáà náà lọ́kàn nù wọn olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n ràn wọ́n wọ́n ẹ ti dẹ́lẹ̀ ọ̀hún ọlọ́run bó fira rẹ̀ hàn wọ́n torí ẹ̀ eléyìí nìgbà fún àwọn ahli sunnah wal jama'ah gbígbé lọ́rùn àárí ọlọ́run bá wa rárá o àlè ìdínú tí wọ́n fi pé sọ̀rọ̀ bí anabi bẹ́ẹ̀ anabi ló ń wọlé nùún ẹ̀nà ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ ni ojú ọlọ́ ìmọ̀lẹ̀ báwo ló ti lè rí. lọ́wọ́ kẹ́sẹ̀ fẹ́ sọ̀bọ̀ ha tó wọ́jì èyí la xarọ̀ kọ̀mẹ̀ntà ha ilẹ̀. sọ́nà wọn bá bá fi ìmọ̀lẹ̀ ojú rẹ̀ hàn sí nǹkan ní gbogbo tí ìmọ̀lẹ̀ ń bá ṣubú lé lára yóò jò náà. ẹ̀sìn rákòjú rẹ̀ lọ́dọ̀ anabi musa rọ́bì arìní ànbọ̀rọ̀ ilẹ̀ yìí ọlọ́run fúnra rẹ̀ nàní mo fẹ́ wọ̀ kọ́lẹ̀ lẹ́nu tẹ̀rọ àná o ò lè rí mi ànábì musa sáfù fi hàn sí ṣèǹkà àwọn ọmọ israẹli náà sọ pé lánàá mi lẹ́lẹ́kà àti ànáró wà kẹjá nígbà tó ọmọ lẹ́yìn bá ní àwọn òní gbọ́ ọkọ àbúkà ọ̀rọ̀ lọ́nà ọ̀gá wọn kọ́ so ànábì musa ní. Hmm? ọlọ́run ọ̀dà àkókò ó ń bọ̀rọ̀ ilẹ̀ ìjọba àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò fẹ́yìn sọ́kọ́rọ̀ mẹ́ta lọ́kùn fẹ́tọ́ fẹ́tọ́ wa lẹ́kọ̀ọ́dà bá lè dúró tó gbára dúró àjẹkù wọn náà lè rí o nínú èèyàn àtòkúta àpáta àpò òkúta ìwọ lọ lágbára tó bá lọ ọmọ òkúta tó kúta ọkọ̀ náà àbẹ́yẹ̀ ni ọkọ̀ tó ń torí délé ọlọ́run bá wà ní ma òkúta tó kúta ń bá tú láyé rẹ̀ tí ó mì ajẹ́pẹ́ wọn náà olùyìí tí wọ́n bá fi ra mi hàn. فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا nígbà tí ọlọ́run bá fira rẹ̀ hàn àpáta ọlọ́run sọ àpáta di tó wù wọ́múwọ́mú anábì musa náà ó ti wúlò lẹ̀ dákú gbọ́n gẹ́gẹ́ ni. ṣùgbọ́n lọ́rùn ọlọ́run ọgbọ́n fún àwọn olùgbàgbọ́ òdodo ní agbára àti lè rí wọn ò rí ọlọ́run ọba àyẹ́nẹ́n lápòjú rí kedere. ويكون أسرعهم موافاة أعجلهم رواحا إلى المسجد. أو أنتم تتريون من àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n máa yára lọ sí mọ́sálásí yàtọ̀ sáwọn lè kọ́ máa. abẹ́rẹ́ nǹkan bẹ̀ ó yí àwọn tí wọ́n máa yára lọ mọ́sálásí lọ́nà ìgbéri yàtọ̀ sí bàbá àdínì tó jẹ. yàtọ̀ sí balógun àdínì jíwá àdínì eléyìí wọ́n fẹ́ gbowó lọ́dọ̀ rẹ̀ ẹni tó jẹ́ pé lè kọ́ máa ní ẹbí jẹ́ àdínì ẹnjẹ pé ìgbà tó bá wù ní ma wá mọ́sálásí balógun àdínì ẹnjẹ tó ti wá mọ́sálásí ilẹ̀ ti ta ààrẹ àdínì àwọn òbílà. àwọn ẹni tí ó yára tètè kó àǹfààní tí wọn lọ́jọ́ yìí àwọn làwọn tí wọn tètè yára lọ mọ́sálásí okú oríire tó bá jọ kan nù wọ́n akọ̀rọ̀ bò wọ́n mi nù ó àwọn ẹni tí ó tún wá súnmọ́ lọ lù. nínú àwọn èèyàn yìí gbogbo wọn ló ra àlùjánnà o. akọrọbọhùn mílẹ̀ ìgbìmà àwọn tí wọn súnmọ́ lè máa mójú àwọn ará sáfù alákọ̀ọ́kọ́ yàtọ̀ sáwọn ará sáfù kẹẹ̀ẹ́dógún sẹ̀rọ̀kálà mi sọ pé lórí àlùmọ́ náà máa fi nílẹ̀ ìwọ̀n fọ́fẹ́ lọ́wọ́ ثم لم يجدوا إلا أن يتهموا عليه إلى الدهر. بس فهو يم أرانتي تصفي نظام ماني. nínú ọlá tí ń bẹ púpọ̀ wà sáfù alákọ̀ọ́kọ́ rẹ̀ bí àwọn ẹni tí ó súnmọ́ lọ jù làwọn ará sáfù alákọ̀ọ́kọ́ subhanallah ẹlòmíì ti kírun ti mẹ́fà kan ọ̀gbọ́n àmọ́ mẹ́fà kò tí alákọ̀ọ́kọ́ ju orí torí ọlọ́run sàn kò ní فأهل الجنة مشتاقون إلى يوم المزيد فيها لما ينالون فيه من الكرامة wọ́n ní àwọn ọmọ àlùjẹ́nà wọ́n máa ṣe mbárì mbárà wọ́n máa sojú kòkòrò kí yóò mú ìmọ̀lẹ́dì ó dé ni ọjọ́ àlékún ẹ̀san ọjọ́ àlékún ẹ̀san níjú lọ́jọ́ àlékún ẹ̀san ó dé níjú lọ́jọ́ àlékún ẹ̀san ó dé nítorí àlékún àpọ́nlé tí wọ́n rí gbà lọ́dọ̀ ọlọ́run ọba ìjọ náà wọ́n ní torí pé ńgbà tó máa jẹ́ náà bá wà jẹ́ náà ọlọ́run kò ti wá lọ́kàn nù wọn gbogbo dẹ́ra gbogbo gbádùn yẹn wọn ò rí pé bíntín lọ́jẹ́ bí ìgbà tí wọn ò sì sì dẹ́ra kankan báwọn ni lẹ́yìn ìgbà tó bá lójú ọlọ́ ṣe hàn ìdẹ̀rẹ̀ ilé ìtòkù gbogbo ìdájọ́ ìlọ subhanallah ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa náà lójú yọ bá pàdé ńjọ yẹn kọ́ wá sọ fún pé wọ́n lọ́gá yín bẹ́ẹ̀ sìn yọ sọ fún ọ pé wáyé níbo ló ti rò I àbí wọ́n rí rí láyé fún òkúkú rí rí torí ẹ̀ sọ́nà làwa ń sìn tòtò bá gbọ́ lọ́la máa ń sìn àlẹ́gbọ́dọ̀ ọlọ́run bèbè ẹni tí ń sìn nǹkan míì náà wọ́n pàdé nǹkan míì tó wọ́n ń sìn tẹ́ bá pàdé òun wàhálà ni yóò di pé ẹ ebe a lè pè ẹ bá ẹ bá ẹ bá bọ́lọ̀ sọ̀rọ̀ náà bọ́lọ̀ sọ̀rọ̀ náà ẹ mọ̀ ọ́ àmọ̀ yìí o àmọ̀ yìí ẹ̀yin ó mọ̀ wá ẹ gbọ́dọ̀ sọ mọ̀ wá bẹ́ẹ̀ lọ́lọ́rọ̀ bá sọ pé láàrin wọn jọ pé ni wọ́n sìn ẹni tí ń kábíyèsí àtọ̀tọ̀ ti rẹ̀ tó. ojú àṣẹ fọ́ọ̀n dáa ìlà àti lọ́wọ́. ẹ wo bí àwọn onífíìmù náà bá ti fíìmù tí wọ́n fẹ́ nìkan pé àbákò ìṣàkójú rẹ̀ gan àbákò ni. máa jẹ́ pé ṣètọ́ nìkan wá ní kọ́ àwọn olùdílà. wọn ò rí ètùrí àmọ́ ọ̀dọ́ fẹ́ áà tí èsù ń dáwọ́ kò ní sí ẹ̀yà rẹ̀ kàjá. torí di eléyìí tí ọdún ìgbà wa ti di ìjọ àràpà sẹ́yìn ọdún ti di di yọ̀ọ́mọ́l nàdìyìn. ẹlẹ́kẹ̀wàá sáfà mú wa níkàyìn. أنه يبلغ الرب تبارك وتعالى عشية يوم عرفة من أهل الموقف. بتبقى تدير ولا يجارفها tó bá ti di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ọlọ́run bá máa ń súnmọ́ àwọn ará àràfà. báwo ni bí máa súnmọ́ wọn àmọ́ kásì gbàgbọ́ pé máa súnmọ́ wọn ọ̀ràn ẹ̀yàn ni. báwo wá ni bí máa súnmọ́ wọn ìbéèrè nǹkan àdáadáa rẹ̀. ọlọ́run bá máa ń súnmọ́ wọn. tó mọ yorùbá yìí bí ikẹ́ ọlọ́run kì í wọ́n ti fáàrí níwájú àwọn màláíkà. ọlọ́run ni máa arada haula kí làwọn wọ̀nyí ń fẹ́ ọlọ́run ọbẹ̀ àwọn mẹ̀lẹ́kà tó bá àwọn mẹ̀lẹ́kà tó tí wọ́n ti ní àtẹ́jáàlù fi ha wọ́n yóò fi rù fi ha wọ́n yóò fi rù fi má ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون تؤمن أعلم ما لا تعلمون ọdọọdún wọn máa wá sára báyìí ọdọọdún lọlọ́wọ́ ti máa bí wọn kékeré ni wọ́n ń wá kí ló mú wọn wá wọn ò kúkú sájẹ ẹlẹ ní ìfipá wọn ò sì wá wọn ò sì wá ṣèbàjẹ́ tí ni wọn wá ẹ̀yìn tẹ kí wọn máa ṣàjẹ ẹlẹ náà là ń bì òtún èsì fáwọn ọ̀daràn sí o àwọn ọ̀daràn tí ń pààyàn wà o àwọn ọ̀daràn tí ń sájẹ ẹlẹ wà o àwọn ọ̀daràn tó jẹ́ pé àwọn òṣìṣọ́ kẹsẹ̀ rere láyé jọ aburú lọ wọn wà o ṣùgbọ́n àwọn ẹ̀sà nínú ẹ̀sà ni tọ́lọ́ wípé èmi àlẹ́mú máa dà dà àlẹ́mú. Ṣébí nínú àwọn èèyàn yìí náà lọ́dọ̀ ti àwọn màláíkà ló ti àwọn ànábì inú wọn ló ti àwọn òjíṣẹ́ inú wọn náà ló ti ti àwọn kan olùlàájú mi lọ sóṣù nínú wọn náà ló àwọn kan khalilani ànábì Ibrahim alayhi salam àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn èèyàn yìí náà ni ṣébí inú wọn náà lọ́dọ̀ ti yọ sadatul awliya inú wọn náà ló lọ sí àwọn tẹ́lẹ̀ ìtẹ̀bìrín inú wọn náà ló lọ sí àwa náà tó ṣe pé tó ẹdúpẹ́ fọlọ́ àti olùfà tó nítorí pé àwa náà inú orin náà ní fún àǹkí òrùn tó ẹni tí ń ṣe lọ ọ̀dà bíi ẹni tí kìí ṣe lọ torí délé ọlọ́wọ́ àmọ̀bí àwọn mọ̀lẹ́kà léèrè pé má ọ̀rọ̀ ọ̀dà àwùyà kí làwọn eléyìí ń fẹ́ wọ́n sọ fún ọlọ́wọ́ bá nínú rìwáyà kan àforíjì ni wọ́n ń wá ìwọ lọ ọlọ́run ta wọn lóògbé ó ṣèlú kan láàmì ìkọ́ ọ̀gá ọ̀rọ̀ jùlọ. mo pè yín sẹ́ẹ̀rì mo pè yín jẹ́rì kíkì lọ sí forí jẹ́ ọ̀lọ́ àbọ̀ ìgbọ́. torí délé okú oríire aláàjì tó ti pa á di lọ́kọ̀ ọdún rán kì ti pé tẹ̀bí ìlú ló lé ká ìjọ ń pè tẹ̀bí ìlú bẹ̀rẹ̀ ní sàrà yẹn ráìtì ẹran adìẹ bí wàá tó ẹ̀sẹ̀ wọ́n ń tẹ́wọ́ sọ́nà tó ń ṣàdúrà wọ́n á wọ́n gbéra ìdí ibì kan yóò tún kó àwọn ẹrú ọlọ́run tí ń ṣàdúrà àwọn ló tún dá tẹ̀lé báyọ̀ àwọn tó ń kó mílíkì tó hàn ọmọ nígbà tá a jẹun rí ẹni tó bá kọjú máa ń tún gbé lọ tó sì concentrate lórí ẹ̀sìn yẹn tó sì ṣe pálapàla pẹ̀lú àìsí rẹ̀ tó sì níbàámu pẹ̀lú mánàbí sọ̀rọ̀ máa àdúrà sí ní ká ṣe àwọn olórí rẹ̀ wọ̀nyí. tọ́ ẹ wá wo olú ọ nípa bọ́lọ̀ ó sì máa gbàdúrà wọn nígbà tó náà wà bá súnmọ́ wọn. ẹ̀wù bọ́lọ̀ ọ̀gbọ̀ òsè ní dójú ti ẹni tí máa ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ jọ yìí. ẹ̀wù báwọn náà ti jẹ́ni tó súnmọ́ lọ látàrí àdúrà àti ìrábàbà wọn sọ́lọ̀ lákòókò yìí. torí di eléyìí ọlọ́wọ́ wa súnmọ́ lọ́jọ́ tá a wí ní oríṣi súnmọ́ méjì. súnmọ́ àkọ́kọ́ kúrò ti súnmọ́ wọn tí kónà wọn gba àdúrà wọn ní gbígba àdúrà èyí tí ò sí èméjì nínú rẹ̀ lákòókò yìí náà tọrọ gbogbo tó máa fẹ́ lórí ayé àtàkùn yá mọ̀ nǹkan yìí. wọ́n tẹ́ẹ̀nì ẹlẹ́gẹ̀dẹ̀ kòkó olùkọ́ọ̀s ti súnmọ́ pàtàkì tọ́lọ̀ wọn bó súnmọ́ wọn tí ó súnmọ́ àwọn ará àràfà wọn mú bá a bí ìmọ̀ mẹ́lẹ̀ فتستشعر قلوب أهل الإيمان هذه الأمور tí ọkàn àwọn olùgbàgbọ́ òdodo bá bẹ̀rẹ̀ sí ní wá fìlì àwọn nǹkan ńláńlá tí ó ṣẹlẹ̀ yí báyìí tẹ̀tẹ̀dáàdù kó wọ́tẹ́ nílà kó wọ́tẹ́ ha eléyìí á mú kí àlékún agbára wọn. wàfàràhàn wọ́sọ̀rọ̀ rẹ̀ wọ́pì àdán ìdùnnú ìyọ̀tẹ̀tẹ̀. yóò tún kún ọkàn wọn wọ́rọ̀ jẹ́ ẹlẹ́kọ̀ọ́bìnrin rọ̀bì hàn wọ́n máa ran àwọn láti ọlọ́run bá wọn náà ṣe fẹ́rẹ̀ wọ̀kẹ́rọ̀ mi yí àti àpọ́lé rẹ̀ fẹ̀lẹ́ hàdì ìlújú ìwọ̀kẹ́ yìí hàn fọ́bìnrin wọ́pọ̀tù yóò mi jómù àti àlàyé yìí hà wọ́n ní látàrí àwọn kẹta aṣọ àtàwọn nǹkan mí ta mẹ́nuba ló fi jẹ́ kí dúró kára kọ́ gbọ́ sí ọjọ́ ọlọ́run bá kọ́ bá wa kẹ́ Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala torí kí wọ́n fẹ́ ṣe àlàyé ọlá tí ń bẹ fún wa tí ń bẹ nínú fídíò àràkọ́ déjọ́ jimá ẹ wá dúró àlàyé tí wọ́n ṣe fún wa ẹ wá dúró àǹfààní tí wọ́n mú jáde fún wa la shakka innahu muhaqqiqun min muhaqqiqi ulama'i ummah la shakka onímọ̀ ìjìnlẹ̀ Ibn Qayyim nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn olùmọ̀ wọn bẹ nínú ìlú anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn wá ní o ntí àwọn èèyàn máa wá wí nípa pé tí àràfà bá bọ́ síjọ jimá káàdì ló fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sẹ̀fẹ̀rẹ̀ ìlà hijja hajj kan ó ṣe déédéé pẹ̀lú hajj méjì lé ní àádọ́rin ó ti ṣe déédéé pẹ̀lú hajj seventy two tọ̀bọ́ọ̀tì lòun ìrọ̀lá sẹ́yìn la asla lahu kò ní ìpìlẹ̀ kan an rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wala an ahadin min as-sahabati wat-tabi'in wallahu a'lam kò sì tí ọ̀dọ̀ kan wá nínú àwọn sàbí tàbí àwọn tabi'in ọlọ́ọ̀lọ́mọdé yẹn tó gbogbo àlọ́ táwọn yẹn máa ń pa ìgbàgbé àdìkan ọdọ́ bá kù. برهانكم إن كنتم صادقين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله إليك الله أكبر الله أكبر الله

الحمد لله، dáhùn rẹ̀ rí pípé tí wọ́n bá béèrè àti wọ́n máa há oúnjẹ fún nítorí pé ọdún kan dé kí ìsọdún àwọn mùsùlùmí sọ yẹ kẹ́ gbà àbí ọ̀tọ̀ kẹ́ gbà kẹ́ ẹ má ní. nítorí pé nǹkan há fún yín yẹn nítorí ọdún àwọn kèfèrí yẹn lọ́nà kan àbọ̀nà mi wọ́n fi ń polongo ẹ̀sìn kèfèrí yẹn ìwọ náà sì ní yé gbarú ẹ̀ títí tí ó fi di pé ọkàn rẹ̀ ńlẹ̀ láti fi kékeré sọlọ kí ló dé tó fi jẹ́ pé tọdún iléyà bá dé wọn ìpín tọdún àwẹ̀ bá dé wọn ìhà àmọ́ tó bá di pé ọdún kékeré bá dé wọn kùn wọn gbà náà àyíkú sọ. gẹ́gẹ́ bí tí tẹ́yìn bá ń fi bẹ̀rẹ̀ lóun bẹ́yà ìdí lóru tẹ́yìn bá ní látara pé ó da púpọ̀ fẹ́yàn wá àti ọlọ́run níbẹ̀. alhamdulilayi ẹni tí ń wá àkókò gbígbàdúrà lóru jimá kì í sọ̀nà lọ́gbà o nítorí kó ti hàn sí wa látara súnà anábì sallallahu alaihi wa àkókò tí wọ́n ń sọ̀rọ̀ kọ́nà máa ń gbàdúrà nínú rẹ̀ jẹ́ jimá ìkéésòrò jimá. ẹ̀yìn àṣù ẹ̀yìn àṣù ìlọ́ọ̀bàjẹ́ lọ. kódà bẹ nínú nǹkan tí àwọn olùmọ̀ nípa súnà sọ pé a gbọ́dọ̀ fún kó o sẹ̀sà òru jimá kó o dá yàtọ̀ sọ́tọ̀ pẹ̀lú àwọn àjọsìn kan tó o dá yàtọ̀ sọ́tọ̀ kò sí nínú tẹ́lẹ̀ fún torí de eléyìí báyìí a mọ̀ wá dá olùdímọ̀ yàtọ̀ pẹ̀lú àwọn náfìlà kan pẹ̀lú àwọn àdúrà kan bídà ní ta. ọkọ̀ fún wa. àwọn ìjókòó sọmọ pé nìsín tí wọn béèrè ni pé ìjókòó lànàbí ni ká má jókòó tí ìmáà bá ń sọ kó tó àwọ àmọ́ jókòó ni kẹ ẹ má jókòó nu mọ́ṣáláṣí lẹ́yìn làmà náà. Tí wọ́n ti gbẹ̀yìn. Náà. Sọ̀tún máa gbà yín kẹ́ béèrè sàmú ọgbà yín ẹ̀sán fẹ́ béèrè àwọn ní NYSC kì í ṣe ṣe NYSC lẹ́yìn NYSC là mọ̀ sẹ́yìn oṣù béèrè. ìjọba ni pé àwọn nǹkan mí wà tó ẹgbẹ́ kọ̀ọ̀kan láti ṣẹlẹ̀ ní ẹ̀ṣẹ̀ à tuntun sàmẹ́yìn ẹ máa fẹ́ gbogbogbò nǹkan lójú máa bo lójú fún yín tán tó bá ṣẹlẹ̀ yìí pípọ̀ tọ̀ ọrùn á wò pé bo lókùtọ̀ ọgbà lọ́jọ́ bó ṣe jẹ́ tọ́lá nìkan ṣe NYSC ó pè ó ní gbogbo àwọn táwọn jẹ́ kọ́pà wọ́n kọ̀ǹpáìlì àwọn fáwọn gbọ́dọ̀ ṣe sẹ̀yìn pé èèyàn yàtọ̀ tẹ̀lé ìsìn wọ ọwọ́ optional fún ọ àbí wọ́n kọ̀ǹpáìlì ẹ̀ náà tó ẹ ọba bèrè ní. wọ́n yí pé dídégò káwọn àṣàlàyé rẹ̀ alákùnlé hàlù dídégò fún bẹ nínú ọ̀nà kan nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi wáwó tán látàrí ìjọ ìtẹ́sí islam sì tún fọwọ́ sí i ilé ìtòsókè tó ọba ṣe látara rẹ̀ àwọn ìjẹ́ tó jẹ́ wíì lára rẹ̀ ọjà yìí ó kéèsì láyé ìṣèjọba fẹsẹ fún abẹ tí wọn lò fún ọ láti fi láti fi tọ ojú ibi tí wọn fi gbogbo kó rí pé abẹ tuntun ni kó o sì jẹ kí ìgò tí wọn fi dé ibẹ̀ wọn jẹ kí wọn ti fọ dáadáa wọn sì ti fi àwọn oògùn tí máa ń pa oríṣiríṣi germs wọn ti fi fọ kó tó di pé wọn ti máa ọ̀la tó kéwọn sì máa lo ìjáàmà fún ìdánilójú Islam fọwọ́ sí tó sì dáa kò sí yẹ kí ìrù lọ parí láwùjọ àti ní tìtorí pé a ṣe ìjàmà ká sọ pé àwẹ̀ wa já àti ní tìtorí pé adégò ká ṣe dandan agbọ́dọ̀ wẹ̀ tòṣùmọ́ tó bá wẹ̀ sọ̀nà ni àmẹ́nu máa wẹ̀ gbà mí ó sì tún ṣe ń gbà mí kò tún àlọ́ aláṣẹ gan dípò pé yóò wẹ̀ náà. <clears throat> àwọn sọ́ra méjì àdúrà àti ẹ̀sán ẹgbẹ́ ṣé àkọjù máa lọ́wọ́ nínú àṣùbà. so nítorí ẹ sọ́wọ́ tọ́ nítorí pé nínú alifilami mi sẹ́jìdá yẹn ẹ̀rí pa ìforí kalẹ̀ wà mẹ́. sáwa lè sáwa lè bẹ̀rẹ̀ sí ní kí sùúrà yẹn látàrin lọ́nà tá a fi ké mọ́ ayé àti sẹ́jìdá wà mẹ́ tó dàgbà fi láǹfààní àti ṣe sẹ́jìdà so àhálà àtàlẹ̀ ìsáàlì náà ká mú látàrí láti mú súra náà rárá peter nabi sọlá ìsìlámù ẹsẹ níbi súra méjèèjì ọmọ nǹkan tàwa lè ké súra mi tó náà ní sẹ́jìdà dípò kálífìlàmì mi sẹ́jìdà káfi jẹ́ pa àtẹ̀lé tó náà ibi tí wọ́n fẹ́ ni káàkiri kan lẹ̀kẹ́ ṣe ìgbà tí wọ́n gbà lérò àti ilé tí wọ́n gbà lérò nìyí báwọn súra méjèèjì yẹn wọ́n sọ nípa àbẹ̀rẹ̀ àti parí so eléyìí jẹ́ oṣù tó jẹ́ mẹ́rin ṣùgbọ́n sílẹ̀ náà mú tí máa máa ké ní gbogbo àṣùbà ìjọ jimá tí máa ń ké nǹkan mí nígbà mí oṣù tó burú mẹ́rin náà wáyé kò sọ. Thank kò ní ládàá ìrún ti já fa kò sí ládàá kankan. ẹbí wọn náà ní ọwọ́ àdìsáfù alákọ̀ọ́kọ́ ìrún bàjẹ́ ilé ìkírun sẹ̀wọ̀n kó náà kó òun tó padà dé oṣù kí ló ń padà bọ̀ wá sí ìgbà kírun sẹ̀wọ̀n kó kò sí kírun sá tòní ìsìtọ́fẹ́ kírun ọgbà tí wọ́n ti kírun tán insha Allah à ń bẹ lọ kọ́nà ọ̀sán ládàá àníyàn tó ní kí sáfù alákòókò nígbà tí kírun yìí àmọ́ lọ́wọ́ kọ́ náà ó túmọ̀ sí pé ọ̀sán á ti máa ṣèpalẹ̀ mọ́tò dáa ká tó lọ síbi láti máa kírun ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń sọ rálẹ̀ táì ṣèpalẹ̀ mọ́tò dáa ká tó lọ síbi láti kírun lórí jíjẹ wà jẹ wà jẹ wà jẹ wà jẹ wà sọkọ á lọ mọ so ọ sì fẹ́ parí ìrún sáfù alákọ̀ọ́kọ́ bó kírun ni ló ṣe gbòòrò gbòòrò gbòòrò so níta wí jáde ẹ̀rọ pé òun ṣe ti ó ti ṣe kí ni tí bá jẹ́ ìgbà méje ti pọ̀ jẹ wà ìgbẹ́rùgbọ̀n bọ́sọ̀ sọ pé no mo lè mo lè sọ. So màá kí irun tán náà fa so màá tó ti débi irun ìgbẹ́ yẹn ó bẹ̀rẹ̀ sí push so ó push títí ó ti tó tàbí yẹn ti ra rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ti kọ́ tá a bá mọ wá ti ta la ti fẹ́ mú a á múra dáadáa o ẹ mọ̀ kí yẹn sí yẹn ìyẹn sí yẹn tí ò ní kẹkẹ tí ó ti fọkọ̀ láti fẹ́ náà kò ní náà ní ti tí àwọn local government náà fẹ́ rí ọ. ọpọlọ kílẹ àánú rẹ kéde tí kò jẹun náà ó kílẹ àánú rẹ tí kọ́mẹ́tì pé wàá bá jókòó mẹ́rin tó ọmọ ẹ jáde wàá kílẹ àánú rẹ kọ́mẹ́tì pé wàá tó bá jókòó mẹ́rin tí ọmọ ọgbọ̀n ọdún àti ẹ̀fíùs ẹ̀jọ̀ ọmọ fẹ́ lọ́ọ̀bù subhanallah èèyàn sí èèyàn nu àwọn àwọn àti ọlọ́ọ̀ afẹ́ sílọ̀ àwọn àwọ̀ alẹ́ yìí tó pèsè ara dáadáa nígbà bá wá ènìyàn àmà jáde káàkiri ètò kan tó láàmù ìtọ̀ kan ìgẹ́ kan a'udhu billah. kọ́dà akramakumullah ẹlòmíì wá kí òun sẹ́nu rẹ̀ rùn. torí kọ́ kọ́dà pé kí wọ́n kí wọ́n ojú wọn ju ọ náà ẹnu rẹ̀ rùn a'udhu billah. ẹnu orí òun nígbà tó ń bá yẹn sọ̀rọ̀ torí pé yẹn lánìí <laughs> ok yẹsà yẹsà ọ̀nà kan gbomú torí kí wọ́n bá gbẹnu rẹ̀ ń ti bá kan. gbogbo wa lọ lọ́wọ́ bá tọ́ da wa tí ẹ bá mọ pé díútì tọ́lọ́ bá ti torí rẹ̀ dán ọ̀kan nù rẹ̀ délé yẹn èyí ó ti preparation tó dáa fún torí délé ọ̀dọ̀ wọ̀ wá torí rẹ̀ àánú ṣe wá fẹ́ni tó lò fẹ́ kírun sáko alákọ̀ọ́kọ́ tó ti jẹ́ pé àlọ́ alájá ó lè já gbà mí náà tí ò ní jẹ́ wọn sábàbí ó lè já gbà mí tí ò ní jẹ́ wọn sábàbí ó sì lè má já gbà mí tó rò já ẹ̀ ṣe tán. ewu tí wọ́n nù adé ti bẹ̀rẹ̀ sí ní kírun báyìí lọ́mọ fẹ́ inú rẹ̀ látẹ́gùn tọ́mọ wa ò nǹkan jáde nǹkan jáde nǹkan kò sí jáde nǹkan ṣe fún àwọn fẹ́ mú wa kò ká ṣe kò sórí ibú ó kí إن شاء الله but sáfù alákọ̀ọ́kọ́ tẹ tó tètè dé dọ́gba Allahu Akbar ti bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí sáfù alákọ̀ọ́kọ́ tẹ tó bára ká kẹta Abu Hurairah radiyallahu anhu inú Muwatta Imam Malik oní man fatathu al-Fatiha faqad fatahu khayrun kathir gbogbo ẹni tí fàtí àbá fi lè fòrú orin láti fòrú láti àràkà àkọ́kọ́ ní bá èèyàn wá ní rákà kẹta mọ bá tẹ̀ mọ́ pé lẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ kù náà. ìbéèrè pé kúrò <laughs> ṣáàlà tẹ bá yẹn ju rẹ̀ lórí àwọn tó ti kọ́kọ́ wà mẹ́ láwọn sáfọ alákọ̀ọ́kọ́ àwọn tó ti ọba tẹ́gbẹ́ ọláwọ̀ ọba wọlé ẹsẹ̀ sáfù wájú làkọ́kọ́ dá yìí ọba àti ọba tẹ́gbẹ́ wọn ṣe ẹ̀yin tẹ sọ̀rọ̀ alẹ́ ẹ̀yin lẹ́jọ́ wọn sọ sí ibi nàmbà tù náà nítorí kẹ́ ẹ sọ fún ẹ kò sí àyè yẹn hàn torí pé sábà alákọ̀ọ́kọ́ tó lájẹ́ pé gbogbo ìjọ bárùn láti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni mo tètè dé mo tún gbalada rẹ̀ lọ́tọ̀ àmọ́ ọ̀rọ̀ ti sábà alákọ̀ọ́kọ́ sábà wájú ni sábà alákọ̀ọ́kọ́ náà. bẹ́ẹ̀ni wọ́n ti sọ tọ́kẹ́yìn òkínná fílà lásìkò tí ìran bá kó túbà lọ àlàyé wà mẹ́ àlàyé àlàyé tó wà mẹ́ ni pé inú kọ́jọ́pọ̀ ṣẹ̀ṣẹ̀ dé mọ́sálásí ni ọba pé ìmáàmù ti ṣe kútúbà lọ ọ̀gbọ́dọ̀ jókòó láì kí rákà méjì tá a mọ̀ sí tahiyyatul masjid àbí kó ti jẹ́ kó ti wà nínú mọ́sálásí tẹ́lẹ̀ kí ìmáàmù ò tó dé kò kí òun kankan ìmáàmù wá dé wá dìde àà aláìsí ni ọmọ nítorí tó bá fẹ́ kí tẹ̀lé ẹ̀sùn náà sí àyè ti gbọ́ tẹ́lẹ̀ kíkẹ́ kó òkè òkè àmọ́ tó bá ké gbàgbé ńlọ bá sí ọ tó rò pé o ti kí tó o ti kí ìmáàmù wa dé lọ rántí tètè kí o ti kí tẹ̀lé ẹ̀sùn náà sì tí ìmáàmù tó dé ìgbà tí ìmáàmù wa dé ọwọ́ afẹ́ kí náà sílà míì bí kọ́ ọ̀rọ̀ òwe pé wọ́n fún ọ ládùúgbò àkàn wọ́n fún ọ lọ́sílà àkàn kí lè má ba ti bẹ̀rẹ̀ kó tó bàbá yẹn lọ sọ̀rọ̀ pé ọ̀ràn èèyàn ní lórí rẹ̀ pé kò tẹ́tí gbọ́ kútùbà àti lọ́ọ́ pé ká máa kírun kò ní dé ká gbọ́ ní tí kútùbà sọ. níṣẹ́ ni wọ́n kàn gbà fẹ́ni tó rẹ̀ dé láti kíta iléeṣẹ́ àlùmọ́sí nítorí pé òun ti dé tẹ́lẹ̀. òun náà gẹ́gẹ́ wọ́n sọ fún pé wà ọ̀wùjí fi ìhìnmá ìrún tó kí yẹn kò ṣe fufu yẹn wọ́n fàágùn. sọ̀rọ̀ nítorí rahima allah ta'ala ti sọ pé tí wọ́n bá dé mọ́sálásí ìjọ jimá ọwọ́ apá kí lè má mú ti dé wọ́n ti ń pè wọ́n ọ gbọ́dọ̀ wípé wọ́n máa dáhùn irun tí wọ́n ń pè yẹn náà tètè kí tẹ̀híyẹ́ sẹlẹ̀mẹ́sì kó o fi lè bá aláǹfààní àti tètè jókòó tó fi fẹ́ ti gbọ́ kó tó bá ìmáàmù irun tí wọ́n wá pè yùn tó o ti dáhùn gbèsè ní lórí rẹ̀ tó máa dáhùn lẹ́yìn bàtẹ́ bá ti dí màtà sọ àwọn kì í wá ti kọ́ máa dáhùn irun pípé nígbà tó bá dáhùn pípé sẹ́yìn fún àwọn mímọ́ ọmọ kíláàsì jẹ sínú ẹ̀mọ́ òun ti dé o wọ́n ń pè irun lọ́wọ́ náà wá tó yọ máa dáhùn pípé gbàtí lè máa bá bẹ̀rẹ̀ kútu ara ọ̀sẹ̀ ọ̀gbọ́n wa gbọ́ ádámù tó ṣe fèdí tòtú wá pípé kò fìdí ń bá wà ní eléyìí ò lè sọnù àti dáhùn irun pípé wàá sàn gbọ̀ báyà sọ wàá tètè léyìí tí ó fún ọ láǹfààní àti lè tẹ̀sí tẹ́sí gbọ́ ìmáàmù nínú kútùbà rẹ̀ tí nǹkan kan nínú kútùbà òfin ní jẹ́ pé ń wáyé nígbà tí wọ́n kírun tóra yìí gbà ọ́ ní ìsìn láti kí tẹ̀síyẹ́sì mẹ́sì kó tó di kí wọ́n kútùbà tó wá wá dá dídáhùn ìrun tí wọ́n pè dúró dìgbà tẹ́ bá kírun tán náà. wọ́n takora wọn wọn takora wọn ìrún tó mọ̀ kiri mọ́sálásí lọ́pọ̀ yìí òun náà ní wọn ara yẹn ìtọ́ mọ̀ kiri náà ní wọn náfìlà àdìdì yẹn sì takora wọn tóra àdìdì yẹn gan yẹn ó ní afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá jù nínú ìran ọkùnrin iná lè yí tó kí lé rẹ̀ àyàfọ̀ràn yẹn ìran ọ̀ràn yẹn tó ti kékeré sílé ní òdìmọ̀ kì àdìdì yẹn mọ́sálásí ní òdìmọ̀ kì ọ̀ràn yẹn eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá ti jẹ́ pé ọmọ kí lé ni kí ni túmọ̀ yìí pé àwọn ẹni tí ó súnmọ́ lọ jù níjọ́ pé ní àpèyàmọ̀ àwọn làwọn ẹni tí wọ́n bẹ́ ń sáfọ́ alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìmáàmù tó bá ti lé wọ́n ti ń kíta ní ìmáàmù rẹ̀ tó bá ti jẹ́ pé ilé ni wọ́n ti ń kí kí ni túmọ̀ pé àwọn ẹni tí ó nípìn tó pọ̀ jù nínú orí ojú ọlọ́wọ́n ba níjọ́ pé ní àpèyàmọ̀ làwọn ẹni tí máa yára tètè lọ sínú yàrá wọn náà ni ilé ìjẹ́ tàwọn ọkùnrin náà. Jọ̀wọ́ ní dáhùn nígbà tó ń kírun. gbèsè ní lórí rẹ̀ àmọ́ tó máa dárúkọ ànábì sallallahu alaihi wa sallam nígbà tó ń kírun ọ̀sọ̀ sallallahu alaihi wa sallam àsọ̀kẹ́ máa dá ìrún pípé nígbà tó wà lórí ìrún tó bá jẹ́ náfìlà lòkì ṣùgbọ́n tó bá ní ashhadu anna muhammadan rasulullah ó lè sọ fún sallallahu alaihi wa sallam wọ́n lẹ́yìn àti máa pè ń tẹ̀wọ̀n àdáhùn tó bá gbá ìbá gbọ́ wọ́n ń pè ń mọ́tìrì lọ́wọ́ lọ́wọ́ mọ́tìláṣí oṣù mọ́ ike kéde pé lẹ́ẹ̀kan náà ni wọ́n gbé irun wàá dáhùn irun pípé nígbà tó bá dáhùn tán wàá kí rákà méjì nígbà tó bá kí rákà méjì tán wàá máa retí kí irun kí nìmọ̀ mọ̀ fi dé tẹ̀sí kẹrù. Àsọ pé ìyọ́ dáhùn àwọn òṣùpọ̀ dáhùn lórí náfìlà sílẹ̀ ìdáná pé ìrún tán wọ́n kí náfìlà lọ ìgbà bá kí náfìlà tán ọwọ́ afẹ́ dá ìrún pípé tó ti gbọ́.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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك